الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر الحمد لله الذي أحل النكاح وحرم الزنا وجعل العفة عبادة من العبادات الظاهرة والصلاة والسلام على سيد الأولين وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó ṣàánú wa nínú àwọn àánú tó ṣe fún wa ọ̀nà ni pé ọlọ́run ọba ó dá ọkùnrin àtobìnrin ó wá ṣe lẹ́tọ̀ọ́ ká máa fẹ́ra wa ká máa gbádùn lára ara wa kálíbà nífọ̀kànbalẹ̀ táàfin lè sin ọlọ́run ọba wa ọba yìí náà lọ́ba tí ọ̀sánú wa ọwá gbégi lé sinna ṣíṣe fornication adultery ọlọ́run gbégi lé ọlọ́run ọba aláṣẹ lè wọ̀ lérí ilẹ̀ rẹ̀ lábẹ́ sánmà rẹ̀ ọ̀sọ̀ ayàkalẹ̀ òfin Jibril wọ́n ní kọ́ sọ fún ìpé ká nábí ọ̀sọ̀ fún wa ìpé inú àwọn ṣẹ burúkú inú àwọn iṣẹ́ ńlá bí tó wà lérí ilẹ̀ ọlọ́run òun náà ni ṣìnà ṣíṣe anábí jíṣẹ́ fún wa anábí sàlàyé fún wa ọlọ́run ọba aláàtí ó pèrè sákèésí torí ká má bàa sórí ibú torí ká má bàa rí dààmú láyé àti lọ́run ọlọ́run ọba aláàfin sọ áyà náà kalẹ̀ adúpẹ́ fún ọlọ́run ọba náà àwa bẹ pẹ̀lú agbára rẹ̀ kọ́lọ̀ musa wọlé àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́mọ́sá ìmú wa dúró lórí ẹ̀sìn ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́ba Muhammad kọ́ba gbogbo àwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ó náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú Al-Qur'anul Karim ojú ọ̀nà tí yẹn máa ń tọ̀ tí yẹn fi sínà ó náà ni kí yẹn máa béèrè súnà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ìjọba ti pè lẹ́sìn tá Al-Qur'an àdádálẹ̀ wọ́n ń pè orí ni wọ́n máa ń pè gbogbo àdádálẹ̀ ni abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọlọmọsí wa ní oníbídíà kọlọmọba aláà kí wa kó sì wá ní olóríire nílé ayé bí àti ìjọ alkiyama gbogbo àwọn tí ó ti yé tí wọ́n ti wọnú súnà ọlọ́mọsàfà tàmálẹ̀ súnà sí wọn lẹ́mí kọ́lọ̀n jáwọn náà lè wọnú súnà náà àwátá ti wà ń bẹ̀ kọ́lọ̀ sàlékún ìmúdú sinsin wa lórí súnà náà àkídatan wa ibadatan wa ukhluqan wa suluka gbogbo ń tọ́lọ̀ wọn bá ń bèèrè lọ́wọ́ nínú súnà kọ́lọ̀ mọ́sà ti àlìmọ̀ ṣe ètò ní ṣe pẹ̀lú gbàgbọ́ pẹ̀lú ẹ̀yọ́mọ̀ yá mi nínú ẹ̀sìn wa ètí wọ́n gbé kalẹ̀ lẹ́ni àwọn elétò tí wọ́n ní káfí bá ní sọ̀rọ̀ ọ̀rọ̀ ńlá ni nínú àwọn ọ̀rọ̀ tí kò yẹ ká máa pẹ́ láti máa gbé ìdánilẹ́kọ̀ọ́ yẹn wá nínú àwọn ọ̀rọ̀ tó lágbára lérí ilẹ̀ ni nínú àwọn nǹkan tí amúléré tó sì tóbi wọ́n ju ọlọ́run bá wa ó náà ni azina asbabuhu wa adraruhu lil fardi wal mujtama sinasise àgbèrè ṣíṣe àti àwọn kíní máa ń fà á téèyàn fi bára rẹ̀ lẹ́ni tí ń ṣàgbèrè àwọn kan wọlé yàn máa súnmọ́ téèyàn padà wá ló lè já sínú àgbèrè ṣíṣe lẹ́yìn náà àwọn aburú olówó ń bẹ àwọn ìnira olówó ń bẹ àwọn àdánwò olówó ń bẹ àwọn fìtínà olówó ń bẹ bẹ́ẹ̀ bá ti karabọ̀ bọ́yá fún ẹni tí ń ṣe àbí àwùjọ tá a ti ń ṣe é ẹ̀yọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa ẹjá lọ lè máa wípé azina kabiratun min kaba'iri dhunub ṣìná ṣíṣe ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó jẹ́ pé ọlọ́wọ́n bá aláṣẹ léèwọ̀ lérí ilẹ̀ rẹ̀ ọlọ́wọ́n sí pàkíyèsí wípé èèwọ̀ ni nínú tírà rẹ̀ Al-Qur'an al-Karim anábìsàlàyé náà hadisi pé èèwọ̀ ni ṣìná ṣíṣe nítorí pé kò ní dá nǹkan kan lẹ̀ àfi kọ́dá wàhálà lẹ̀ sínú ayé ẹni tí ń ṣe kọ́dá àwọn fámílì ẹni tí ń ṣe ṣìnà àwọn ọmọ ẹni tí ń ṣe ṣìnà ìyàwó ẹni tí ń ṣe ṣìnà ọkọ ẹni tí ń ṣe ṣìnà àwọn ọ̀rẹ́ ẹni tí ń ṣe ṣìnà bádàwò bá dé bá oníṣìnà àwọn náà à wọ́n bá kanú yọ kàn wọ́n náà látara pé àdáwò tó bá bá àwọn náà máa gbìyànjú láti bá kanú èyí tó bá jẹ mọ́ náwó wọ́n jọ náwó rẹ̀ ni ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa azina kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ gbogbo a ti máa gbọ́ wípé lágbájá ó ń ni ẹjá lọ lè mọ̀ pé ó wà min a'zam al-jara'im ba'da ash-shirk wal-qatl nínú àwọn iṣẹ́ ọ̀daràn àwọn crimes tó wà nọmba 3 nọmba 1 náà ní ẹbọ nọmba 2 oníkà pààyàn láìṣẹ̀ Kama máa gbẹ̀mí ká máa tẹ̀jẹ́ lẹ̀ nàmbà tírì òun náà ni ká máa bá yàwó yàwó lásìpọ̀ àfi ká máa bá ọkọ ọlọ́kọ lásìpọ̀ àfi ká máa ṣe láàrin àwa ọ̀dọ́ táàtì mari táàtì sinika ẹ̀yọ́ yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí ẹbọ ẹ̀ṣẹ̀ ńlá ni ládẹ̀jẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni sìnánà ẹ̀ṣẹ̀ ńlá ni ìgbàtọ́lọ́nkà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tẹ́yìn gbọ́dọ̀ rọ́lù ọlọ́run ka ibọ ọkà kápá àyàn ọlọ́run wá fi sìnà ọ́fíìsì kẹta ìtumọ̀ ẹni pé gbogbo ẹni tí ń pa àyàn àti ẹni tí ń ṣẹbọ ọ̀daràn ni wọ́n lé lílẹ̀ ọlọ́run ẹni tí ń ṣe sìnà náà tí wọ́n pa àyàn òun náà kọ́ mọ̀ pé sáfù kan náà làwọn jọ wà àmọ́ mẹ́yìn bá bá kú ọlọ́run ọba aláà tátà àti ìlà ọba wọlọ́run ọba olè fẹ́ríjìyàn ọba wọlọ́run ọba yóò fi hàn síná ó tó fi hàn jẹ́nà kápá àyà ọlọ́run ó ju onítọ̀ oníná tọ́ba ju oníná tí ọba sẹ́bọ̀ yọ padà padà sálì jẹ́nà ẹ̀rẹ́ ni tí jẹ́ pé ẹbọ lòun ṣe tó fi kú lérí ẹbọ ó ogun rárá o bọ́bá ti wọná kò ní jáde mẹ́ kápá àti sáfù kan náà lọ́wọ́ ti ń sọ ah, ó lè pààyàn láyé rẹ̀ màmá nítorí wàhálà tó wà ń bẹ̀ láyé àti lọ́rùn ọyẹ kọ́ máa pẹ̀lẹ̀ sákèsí náà ti à kọ̀dá kó ṣe sínà tó ṣe ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ja'ala Allahu lahu haddan fi dunya ọlọ́run gbé àwọn àwọn ìyà kalẹ̀ fẹ́ni tí ń ṣe báyà kì wa adhaban fil akhirah ọlọ́wọ́n bá aláàtún wá pèsè ìyà ńlá kalẹ̀ fún nínú iná tó bá ti kú ìbọ̀ wà wọ̀ nánà oníṣìná ìyà wà fún láyé ìyà wà fún lọ́run illa man taab àfẹni tó bá ti ṣe tó túbá fóhùn ní ṣe má azina kí ni wọ́n pè bẹ́ẹ̀ gan huwa wata'u rajuli almar'ata fi farjiha min ghayri aqdin òun náà ni kí ọkùnrin kó bá obìnrin sùn lábẹ́ rẹ̀ láì sí akídùn nìka láàrin àwọn méjèèjì ó bá sùn níbi tí obìnrin ti máa ń gbà bímọ tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èèyàn ti wọ wàhálà lọ́dọ̀ ọlọ́ tó bá jẹ́ pé ẹni yìí ó jẹ́ ẹni tí ò ti máa rìn mọ́yọ́kùnrin àbóbìnrin ọlọ́run ti gbé yàkalẹ̀ fún wọn wípé kánà wọn lẹ́gba ọgọ́rùn lójú gbogbo àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí tí wọ́n bẹ látìgbò èyí tọ́jọ́ kùnrin náfún sánà yóò kó láàrin ìlú yóò lọ bí tó jìnà lẹ́yìn ọdún kan ní òtò padà wá sáwùjọ ẹ̀rẹ́ tó ti márì tó ti ní ọkọ àbó ti níyàwó àbó ti lọ́kọ rí àbó ti níyàwó rí márìdì ọkùnrin àbóbìnrin àbẹ́ni tó ti lọ́kọ rí àbó ti níyàwó rí àmọ́ kò síyàwó lọ́dọ̀ ẹ̀ àbí kò sí lábẹ́ ọkọ àmọ́ ti ní rí ipò kan náà làwọn méjèèjì wà rọ́jìm hádù tí wọn òun náà ni kágbẹ́lẹ̀ ká ní kí wọ́n bọ́ sínú kòtò yẹ tó bá ti mú wọn débi igbá àmọ́ eré báyìí ká máa lẹ̀ wọ́n lóko títí tí wọ́n fi jáde láyé nítọ́lọ́ gbé kalẹ̀ àbí èèyàn mẹ́rin orí wọn níbi tí wọ́n ti ń sèṣìn náà ọ̀nà méjì tí wọ́n máa ń gbà fi dáṣẹ̀rí àfúnyàn ẹni kọjá pé òní ọ̀wà wá ní ọ̀wà bá adájọ́ wípé òun ṣe àbí kọjá pé èèyàn mẹ́rin orí nígbà tí ń ṣe lọ́wọ́ ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ ṣìnà kìí ṣàwàdà nínú ẹ̀sìn wa ìmọ̀ ń da àárín èèyàn àtọ́lọ́run kìí jẹ́ kéèyàn jẹ́ ni ọlọ́run ní máa ń yọ̀yàn kúrò láàrin àwọn èèyàn yìí àwọn èèyàn dáadáa ní máa ń sọ̀yàn sí àárín àwọn jàǹdùkú èèyàn kọ́lọ́mùsà sọ́ni kọ̀ọ̀kan wọn bẹ̀ hukumu zina muharram ìdájọ́ sinna ṣíṣe nínú òfin tọ́lọ́hùn òun náà ni pé haram ni èèwọ̀ ni bó ti ń sá fún ọtí tó mutí tó ń sáfẹ́ lẹ́dẹ̀ tó ń jẹ lẹ́dẹ̀ tó ń sáfájá tó ń jajá tó ń sáfóògùn oyé tó tó ń sá fún kápá àyàn tó lọ́wọ́ bí ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ lẹ́yìn ọgbọ́dọ̀ gbà pé ṣìnà náà ọgbọ́dọ̀ máa sá fún nítorí pé èèwọ̀ ni lábẹ́ ẹ̀sìn ọlọ́run ti sọ nínú sóràtú al-Isra àyà 32 Allah subhanahu wa ta'ala ọlọ́run náà Jibril lùsàn nábì oníkà nábì ọ̀sàlàyé fún wa a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ni wala ọlọ́run ọba ní ẹ gbọ́dọ̀ súnmọ́ yín tí ó mú yín ṣe sìnà bẹ́ẹ̀ bá fẹ́ ṣe sìnà yóò ti kọ́kọ́ ṣe àwọn kankan àwọn tí ń ṣe yẹn ni wọ́n fà lóbi sìnà ọlọ́run wa ní wala taqrabu àwọn kan tí ó mú yín súnmọ́ sìnà ẹ má súnmọ́ nǹkan yẹn kẹ́ ẹ má bàa ṣe sìnà. innahu kana fahisha ọlọ́run ọba ní ìbàjẹ́ ni ìbàjẹ́ ni sìnà ṣíṣe ìbàjẹ́ wasa asabila ọlọ́run ní ọ̀nà burúkú ni ọlọ́run bá ní ọ̀nà burúkú ni ẹni bá ti ṣe ṣìnà ó ti gbé ẹsẹ̀ lé ojú ọ̀nà burúkú kò sí jẹ́ ọmọ rí lójú ọ̀nà yẹn àfàwọn nǹkan burúkú tí wọ́n bá ní ọ̀nà yóò dáa ẹ má gbàbẹ̀ ọ̀nà yóò dáa ẹ má gbàbẹ̀ ọ̀nà eléyìí dáa ṣe rí ọ̀nà tó dáa yẹn èèyàn àbí téèyàn bá ń gùn ẹni nípa lára ojú ọ̀nà tó bọ̀tí wọ́n sọ fún pé ojú ọ̀nà yóò dá o ojú ọ̀nà yóò dá o èèyàn fẹsẹ̀ rìn ni ó gbé mọ́tò lọ́wọ́ ni o yóò mọ ẹ̀sìpẹ́ẹ̀tì gbogbo aburú tó lè ṣẹlẹ̀ sí àti tógùn tọ́ba tí wàá bára rẹ̀ nínú kànáà wọ́n ti sọ fún ipò ojú ọ̀nà yóò dá tí èso bá gún táyà rẹ̀ ó ti jẹ gbèsè wọ́n ti sọ fún pójú ọ̀nà yẹn ọ̀dá tí wọ́n bá dá lọ́nà wọ́n ti sọ fún pójú ọ̀nà yẹn ọ̀dá tó ń tọ̀hún tó bá lọlé lámọ́tò rẹ̀ máa kankan wọ́n ti sọ fún gbójú ọ̀nà yẹn ọ̀dà Allah fúnra rẹ̀ lọ́wọ́ ń sọ fún wa pé ṣìnà ojú ọ̀nà kan ni kò sí ẹni bá ti wá lóun ọ̀gbọ́ tó ní ojú ọ̀nà yẹn lòun fẹ́ máa rìn ìtumọ̀ ẹni pé kọ́ máa palẹ̀ mọ́ gbogbo aburú tí máa ń lé kọ́ wá máa títóbi ẹni tí ń sọ̀rọ̀ ní kọ́mọ wò ta ni sọ̀rọ̀ jama amánàbílá nígbàtà àti gbọ́lọ́ngbọ́ wọ̀n ní mẹ́nu bí kalámihi wa kitabihi agbàlù kùránì gbọ́ kíládẹ́tà nígbà ayà yìí gbọ́ gbogbo àti sinimá ti ń wáṣọ ni ẹ máa rìn tó tó bá ti rìnà burúkú ò ní ní ṣe sinimá yóò ma padà sẹ́yìn ní gbogbo gbà ìrìn àjò rẹ̀ tara kò ní yá ìrìn tẹ̀mí kò ní yá àti súnmọ́ lọ́wọ́ bá nira torí ojú ọ̀nà tó ń tọ́ ojú ọ̀nà ọ̀dà ojú ọ̀nà tí ọ̀dà ni ojú ọ̀nà tó dáa ni ojú ọ̀nà nìka bọ́bá ti ṣe nìka ọlọ́run ní àmọ̀dá ọlọ́lá àmọ̀ràn ọlọ́wọ́ ojú ọ̀nà nìka dá ọlọ́run ní fúkàrà ha ọlọ́run láwọn tó bá nìka wọn ò bá jẹ́ aláìní lọ́wọ́ tó nǹkan nígbà wọn ti nìka àti wọn ṣe náà yóò gé ní himu lọ́hùn mi fún mi ọlọ́run ọba ní ń rọ̀ wọn lọ́rọ̀ èmi ọlọ́run ọba ń sinna fún wọn. sọ́ọ̀tù ìsra àyà thirty two fòtòrátùhù sinasi ṣe ó léwu gan àkọ́kọ́ ewu tọ́kọ́kọ́ ní òun náà ní pé owó kọ́ tọ́lọ́run sọ ọlọ́run ní wàsá sẹ́bìlà ọlọ́run ọba ní ọ̀nà burúkú ni. kò ní ìdí kásẹ̀ máa tún máa wá máa ka kí laburú tí ọmọ sèyàn ń bẹ̀ mọ́ nígbà láti ní aburú ń bẹ lójú ọ̀nà ẹ̀ ìtumọ̀ ẹni pé gbogbo ohun tí ń máa ń jálùyàn laburú táwọn èèyàn fi máa sunkún ha ọ̀rẹ́ wá rí báyìí bó ṣe wá padà dání kéèyàn máa ti ń ṣe sìnà. ẹlẹ́ẹ̀kejì kọ́ran Allahu wa zina wa ọlọ́run fi nígbà àwọn ẹni rẹ wọn ò ní ṣẹbọ àwọn ẹni rẹ wọn ò sì ní pààyàn àwọn ẹni rẹ wọn ò ní ṣe ṣìnà kọ́lọ̀ mọ́sà tèmi àti ẹ sáàrin wa aláwòlíyá láyé dàó na kàyé dàlá wọn ní pé nǹkan mi lẹ́yìn ọlọ́run aláwòlíyá àwọn ọ̀rẹ́ ọlọ́run láyé ẹni bá wọn níbi ṣìnà ẹni bá ti ń ṣẹbọ tí ń sì wá ń pààyàn àbí ń ṣe sìnà tí wọ́n bá gbé wòlé ọlọ́run kọjọ́ ara rẹ̀ kó mẹ́ Allah subhanahu wa ta'ala yóò ròyìn àwọn wòlé rẹ̀ náà al-Qur'an al-Karim ọlọ́run ọba ní walladhina la yad'una ma'a Allahi ilahan akhar ọlọ́run láwọn ẹni rẹ̀ ni wọ́n máa ọlọ́run láwọn tọ́jẹ́ pé wọn ní pé nǹkan mi lẹ́yìn ọlọ́run àwọn lẹ́ni rí wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqq ọlọ́run ọba ní àwọn ẹni rí ìròyìn wọn ni pé wọn ò ní pa ẹ̀mí wọn ò ní gbẹ̀mí ẹlẹ́mìí wọn ò ní jẹ́ aya killers ọlọ́run ni wọn ò ní máa gbẹ̀mí ẹlẹ́mìí ọlọ́run ọba ní wala yaznun ọlọ́run ni wọn ò ní gbẹ̀mí ẹlẹ́mìí àfi ẹ̀mí tó bá lẹ́tọ̀ọ́ sí kí wọ́n gbà òun náà ni ẹni tó bá pààyàn kápọ̀ òun náà padà ẹ̀hẹ̀ ọlọ́ni wọ́lá àyẹ̀sìnú ọlọ́wọ́n bá láwọn ẹni eré wọn ò sì ní ṣe sìná wọn ò ní ṣe sìná wọ́n máa ń yẹ fún alìdáálẹ́ kayálùkọ́ asáàmà ọlọ́ni tó bá ṣe kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀sẹ̀ bọ̀ ọ̀pọ̀ àyàn ó ṣe sìná yóò pàdé àtàmà ìyà ọlọ́run ti làmọ́lẹ̀ ọlọ́run bá ní yíòdọ́ àfùlàwùlà àdáàbú yàwó mọ́ ẹni bá ti ṣe kanú mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ̀yà kùlìdì fíhì mùhánà wọ́n wà pẹ́ nínú náà ayẹyẹ wọn síbẹ̀ ẹni yẹ̀yẹ́ lọ́wọ́n bá pé ẹni tí ń ṣe kanú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí èyí táwọn afẹ́ mú bẹ̀ wọn náà ní kò wọlé ayẹyẹ zinon ọlọ́run láwọn ẹni rí wọn ò ní ṣe sìnà ẹni bá ń ṣe yóò jìyà lọ́rùn lẹ́yìn náà yọ pẹ́ dásìkò tó bá wọ yóò jóná ọlọ́run náà àfitọ́lọ́mọ fèrèjì ìdámbẹ́lọ́ ní pé àsìkò tó kéré nínú ọlọ́run kọ́lọ́mọjà bá wọn wọ̀ ọlá agbára ọlọ́run bá wọn. Suratul Furqan àyà 68 69 ni ọlọ́run bá láti ń fi ìyà oníṣìnà rinlẹ̀ ìpè ó ti wà ní criminals àwọn ọ̀daràn lérí ilẹ̀ ọlọ́run ẹlẹ́bọ ọ̀daràn ní apààyàn ọ̀daràn ní oníṣìnà náà ń kọ́ ọ̀daràn tọ́ba ń bọ́ ẹnìkan fi ń gún bẹ ń pààyàn ọ̀daràn nìwọ náà ọlọ́run bá aláàjọ tòyìn sí sáfù kan náà wọ̀sánì lẹ́yìnsá mìnà ó lè yá ilá alìmọ̀mìnì ọlọ́run bá aláà nígbàtí ń ròyìn àwọn ẹni rẹ̀ nínú sọ́rọ̀tù alìmọ̀mìnún ọ̀zọ̀wání ni, fúlẹ̀hùn ọlọ́wọ́n bá àwọn oníṣìnà wọn ò ní rí èrè jẹ èrè ilé ayé yìí wọn ò ní rí jẹ ẹni tó ṣiṣẹ́ ṣiṣẹ́ tí wọ́n ti ṣìnà èrè sẹ́yìn kò ní jẹ ẹni fẹ́yàwó tí ń ṣe ṣìnà èrè ìyàwó kò ní jẹ ẹni lọ́kọ tí ń ṣe ṣìnà èrè ọkọ kò ní jẹ ẹni ní ọmọ tí ń ṣe ṣìnà èrè ọmọ kò ní jẹ ọlọ́run ni wọn ò ní jèrè láyé bí wọn ò ní gbogbo àwọn tí wọ́n bá ń ṣe sìnà suratul mu'minun ọlọ́ni kọ́dé aflahal mu'minun ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo àwọn gangan ni wọ́n jèrè ni wọ́n ń ka wọ́n bọ̀ ó ní alladhina hum fi salatihim khashi'un ọlọ́run tọ́jú pé tí wọ́n bá ń kírun ẹ̀mí wọn máa ń wà lérí irun wọ́n máa ń bẹ̀rù ọlọ́run lérí irun ni wọ́n ń ka lọ ń ka lọ ń ka lọ èyí táwọn fẹ́ lò ń ọlọ́run láwọn tí ó jèrè wọn láwọn tí wọ́n máa ń ṣọ́ abẹ́ wọn illa ala azwajihim àfàwọn ìyàwó wọn nìkan ṣoṣo ni wọ́n máa ń súnmọ́ ìyàwó wọn nìkan ṣoṣo ni wọ́n máa ń súnmọ́ illa ala azwaji ọlọ́run ní àwọn ọmọ màlàkàtì àyèmánuhu àbáwọn ẹrú wọn fún ẹni tí ó bá ní ẹrú nígbàtẹ̀rú wà àwọn tó bá lẹ́rú sí náà àwọn náà lè ṣe àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń túmọ̀ ọmọ ọ̀dọ̀ sẹ́rú ó sì yàtọ̀ síra wọn ọmọ ọ̀dọ̀ ọmọlé bàbá àtìyẹ ọmọ ọ̀dọ̀ yẹ sẹ́rú o níbẹ̀ lábẹ́ náà ní ṣiṣẹ́ lábẹ́ yóò gbowó sí yóò sì padà sílé wọn ìgbà tí ẹrú wà ọlọ́ngbà wọn láàyè pé àwọn ẹrúbìnrin yẹn ká máa súnmọ́ wọn torí pé ẹrú ò lè lọ́kọ àmọ́ pé tó bá ti wá lóyún fún olówó yẹn bàbá olówó yẹn tó bá ti lóyún fún ó ti dìyàwó ẹ̀ ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wọn wọn yẹn fẹ́ kán lóyún àmọ́ ọlọ́ngbà wọn láàyè ká máa súnmọ́ àwọn ẹrú wọn ọlọ́wọ́n ọba ni ẹni tó ti wá jẹ́ pé ìyàwó rẹ̀ nìkan ṣoṣo ní súnmọ́ ọlọ́wọ́n ọba ni fa innahum ghayru malumin

yóò ṣe wàhálà jẹ̀mọ́ nígbà tí wọ́n bá fi di ending tọ́yẹ kọ́ máa jẹun wàhálà ní wọ́n bá lọ lẹ́yìn fọ́ọ̀fù nínú ṣìnà ní wọ́n bá gba gbogbo owó rẹ̀ pátápátá aṣẹ́wó bá kó lọ aṣẹ́wó ń gba mọ́tò lọ́wọ́ àwọn èèyàn aṣẹ́wó ń gba wọlé lọ́wọ́ àwọn èèyàn aṣẹ́wó a máa gba láfíà lára àyàn aṣẹ́wó máa gba ìmánì lára àyàn aṣẹ́wó a máa gbẹ̀mí yàn yóò gbó lọ́wọ́ ẹ̀ yóò sì gba mọ́tò ẹ̀ àwọn tí wọ́n ń ṣe sìná àwọn náà máa tí àwọn lù sínú ayé díẹ̀díẹ̀díẹ̀ náà ni títí tọ́lọ́wọ́ bá aláwọ̀ fi mú ọ àfikò túbá ọba ti túbá gbogbo tó ti lọ ọlọ́run sì dá padà fún ọlọ́run dá iyì rẹ padà yóò dówó ẹ padà yóò dá gbajúmọ̀ ẹ padà ọlọ́run dá aláfẹ́ padà yóò dá ìmálẹ̀ tọ́lọ́run yóò dá padà anábìsọ̀ sọ́lá ó sallallahu alaihi wasallam la yazni zani wa huwa mu'min ànábì lẹ́nì kan ní máa ṣe ṣìnà kọ́ máa báyàwó yàwó lásìkò àbí kọ́kọ́ ọlọ́kọ́ máa gùn lérí mọ́lẹ̀ kọ́ wá ló ń gbọ́ lọ́ngbọ́ kọ̀gbàgbọ́ àwọn olùgbàgbọ́ ni wọ́n ń sọ yìí kọ́dà aflahal mu'minun àwọn olùgbàgbọ́ gangan lọ́lọ́run sọ yìí ọlọ́run bá wá yọ àwọn oníṣìnà kù ń bẹ̀ pé wọ́n gbàgbọ́ ìmánì rẹ̀ lọ́pátápátá o ìmánì rẹ̀ dínkù àmọ́ kò ní sínú àwọn olùgbàgbọ́ òdodo tí ìmánì wọn pè ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ṣìnà wọ́n ní àdámà ọmọ èèyàn òun náà ni pé kọ́fẹ́ ṣe ṣìná àdámà ọmọ èèyàn anábìnrin aláyínú tẹ́sìnì wọ́n sì náà ha another anábìnrin gbogbo ojú ní máa róbìnrin ní ọmọ wo anábìnrin ṣìná ojú ó ti wà lára gbogbo ẹ̀dá ọlọ́run ọlọ́wọ́n bá aláàtí kọ àkọọ́lẹ̀ tó gbogbo ọmọ èèyàn pátá ní oní ọmọ ṣe ṣìná ojú rẹ̀ ọmọ ṣe ṣìná tó bá ti ń wò kúwò ojú ṣe ṣìná nìyẹn lẹ́yìn náà tí ọba ti ń gbọ́gbọ́ púpọ̀ etí rẹ̀ ọmọ ṣe ọ̀rọ̀ tó ọmọ gbọ́ rẹ̀ ọmọ lé etí rẹ̀ ń ṣe nìyẹn ọwọ́ rẹ̀ ọmọ ṣe tó bá ti ń bọ obìnrin olóbìnrin lọ́wọ́ tí ọ̀lẹ́tọ̀ ọwọ́ rẹ̀ ń ṣe nìyẹn ẹsẹ̀ náà yọ ọmọ ṣe lẹ́yìn máa ti rìn lọ bí tí wọ́n ti ń ṣe sìnà anábì wa ní ọlọ́wọ́n bá aláà ọlọ́wọ́n bá aláà ó sì gbogbo àwọn eléyìí ní àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ṣe wá rí jọ́ tẹ́yìn bá ti wá fi nǹkan ọmọkùnrin rẹ̀ tó bá ti fi síbi nǹkan ọmọ obìnrin anábì ní alfarik ẹ̀ wá rí abẹ́ rẹ̀ yukadibu aw yusadiku aw kama kala sallallahu alaihi wasallam ní abẹ́ ni ó wá sọ gbogbo sìnà dòótọ́ àbí kó pe àwọn sìnà yẹ kó pe nírọ́ lọ́kàn gbẹ̀sẹ̀ kéékèèké pé ó wò kú ọgbọ̀wọ̀ púpọ̀ orin àwọn kan padà rí ṣe mọ́ ọlágún lọ ńlọ ńgbọ́dọ̀ ọkọ̀ bọ́mọ yẹn bẹ̀ mọ́ ànábì ní abẹ́ rẹ̀ gangan ní ọ̀wà sọ̀sì náà lóòótọ́ àbí kó pe nírọ́ gbogbo àwọn eléyìí òun náà ní nǹkan tí máa ń tìyàn gbàngbàn ojú lásọ àti tiwa àti ìrìn ẹsẹ̀ wa bọ́bá lòun ní ṣe sìnà tó ń wò kú ọ padà sí olóhùn ní sísìn náà wọ́n gbogbo púpọ̀ ọ padà sí olóhùn ní sísìn náà òun rìn ìrìnkúrìn ọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣe àgbèrè wọ́n náà padà jọyìn wọn níjọ́ tó bá ti wá kán lù báyìí á níjọ́ náà lórógùn lọ́dọ̀ ọlọ́run ó ti jábọ́ níwájú ọlọ́run ọba wa kọlọmọdé àjábọ̀ ò kọlọmọsà ìsànú wa asibabu zina ọlọ́run ọba ni wàlá takarabu zina ọlọ́run ni ẹ má sún mọ́ nǹkan tí ó mú yín ṣe sìnà kẹ́ má bàa dún ní sìnà kí wọ́n á la àwọn àmọ̀kọ̀rìbá sọ̀tún sínà àwọn nǹkan tí máa ń múyàn ṣe sínà tọ́lọ́wọ́n bá aláàní ká jìnnà sí tá a bá sì ti jìnnà sí sínà ò ní rọrùn fún aláṣẹ. alákọ̀ọ́kọ́ kashful awra kádàkùn torí tọ́lọ́wọ́n bá wa gbogbo àwa tá a bá fi sínà kọ́ máa ṣẹlẹ̀ láwùjọ lọ́kùnrin wa lóbìnrin wa ẹ jẹ́ máa bo òhò ara wa ọkùnrin náà ní òhò obìnrin náà ní òhò àwọn àfáà ti sàlàyé gbogbo ẹ̀ láti ìdodo sí erúkún rẹ̀ ẹnìkankan ò gbọ́dọ̀ rí lẹ́yìn ìyàwó ilé rẹ̀ inú ọmọlúwàbí ni kò bu àyà rẹ̀ náà nítorí pé àyà náà máa ń dá fìtínà lẹ̀ lọ́dọ̀ àwọn obìnrin tí wọ́n bá ti ráyà rẹ̀ wọ́n máa rìn lẹ́ni tí ó wọṣọ ọlọ́run bá fi bò ó fi dẹ́kun sínà ní yá bani Adam ọlọ́wọ́ bá ní mo pè èyàn ọmọ náà bí adam kọ́dí anzalna aleikum kọ́dí anzalna aleikum libasa ọlọ́wọ́ bá ní mo ti sọ aṣọ kalẹ̀ fún yín ìwárí sàwátíkùm wàrí ṣá mo sọ aṣọ kalẹ̀ fún yín ṣe aṣọ ọbọ̀lẹ̀ látọ́kẹ́ sánmàrí ọlọ́run sọ nǹkan tí ó daṣọ nǹkan tí ó di aṣọ ọlọ́run sọ kalẹ̀ ọlọ́run ní ìwárí sàwọ̀ áàtìkùn kẹlẹ̀ máa fi bo nakedness yìí òhò yìí wọ̀rí iṣá mo tún wá sọ àwọn aṣọ kan kalẹ̀ tọ́jẹ́ pé ẹ máa fi yẹn ṣọ̀ṣọ́ ọ̀ṣọ́ ni fún yín tẹ bá wọ̀ tán ẹ wà yáyì ọlọ́run ní àánú ni mo fi ṣe fún yín aṣọ máa jẹ́ ọ̀ṣọ́ kí ló tún máa jẹ́ ìbò òhò ara torí tá a bá bo òhò ara fìtínà máa ṣẹlẹ̀ sáwọn obìnrin tóbìnrin náà bá bo òhò ara fìtínà máa ṣẹlẹ̀ sí àwọn ọkùnrin torí ẹ̀ lọ́lọ́run fi sọ aṣọ kalẹ̀ fún wa lọ́lọ́run fi ní kásọ kọ́mọ wa suratu al-A'raf aya twenty six <clears throat> ọlọ́run bàálà wa ń sọ fáwọn obìnrin ọlọ́run pè àwọn obìnrin ah Allahu akbar ọlọ́run fẹ́ràn wa kò sí nǹkan kan tí wọ́n gbà lọ́wọ́ wa táyé wá fi rí báyìí alukur'an ni wọ́n gbà wọ́n gbà alukur'an àwọn ohun tó wà ń bẹ̀ mọ́ lákàmì sàdúrà kádìdé ọlọ́run bá ní yá ayuwan nabi ọlọ́ni mo pọ̀rẹ́ Muhammad sallallahu alayhi wa sallam kul azwajik kul li azwajik bá mi sọ fún àwọn ìyàwó ẹ̀ àwọn ìyàwó ẹ̀ wà banatik àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin tí wọ́n ti bàlágà banat wa nisa'il mu'minin gbogbo àwọn ìyàwó olùgbàgbọ́ òdodo àgbáyé bá mi sọ fún wọn ipé yòdè ní aléhìn nàmì jalabibihin tí wọ́n bá ti fẹ́ jáde nínú ilé kí wọ́n máa gbé jàlẹ̀ bábà wọ̀ wọ́n tó kéwú ọ̀sàgbọ́ jàlàbíb jàlẹ̀ bábà látòkè délẹ̀ yóò bolẹ̀ yóò bo gbogbo ara obìnrin súrọ́tù al-azab quran thirty verse fifty nine ọlọ́run ti ní káwọn obìnrin káwọn náà máa bo kíni kí wọ́n máa bo ara tí wọ́n pẹ̀lú jàlẹ̀ bábà nítorí pé gbogbo tó lára àwọn obìnrin pátá gbogbo tó wà lára àwọn obìnrin pátá láti kánà ẹsẹ̀ wọn títí tó fi dé irun eré wọn gbogbo ẹ̀ pátápátá ní máa ń fìtínà ọkùnrin ọlọ́run ní kí wọ́n máa bò ó wọ́n máa lo jẹ̀lbáàbù ọlọ́run tó sọ ọ́nà àyà kan ó ní wọ́lẹ̀ yadribna bi khumurihinna ala julubihin sọ́tù nọ́ọ̀rù àyà thirty one ọlọ́run ọba ní àwọn obìnrin kí wọ́n fi aṣọ bò eh, ala julubihin ọrùn wọn kí wọ́n bo ọrùn wọn nítorí kí ọyàn wọn kọ́mọ̀ mọ́ àpí àṣíta ayà yẹn sọ̀kalẹ̀ lọ́tọ̀ ọlọ́run sọ wá sọ ayà jẹ̀lẹ̀bábù torí kò sí tí máa ń fìtínà ọkùnrin láyé tó tó ọyàn obì ní wàhálà wàhálà tọkùnrin máa ń kó sí nílé ayé òun náà ní kọ́ máa rí ọyàn obì bóyá kọ́ máa rí físíkà àbí kọ́ máa rí lábẹ́ aṣọ tó fi dé pé jẹ̀lẹ̀bábù ọyàn ò ní hàn síta jẹ̀lẹ̀bábù tó tọ́yìn àbáwá tún wá ń hàn jàdìbábù kọ́ yìí ọlọ́wọ́n bá ní wọ́n lè yẹ dẹ̀rẹ́bù náà bí kúmùrù iná alẹ́ àjùlọ obìnrin náà láti fi dẹ́kun sí náà ọlọ́wọ́n bá ní káwọn obìnrin láàmù tó wà ń bẹ àṣẹ ni ọlọ́wọ́n pa wọ́n láṣẹ ife ẹ̀yin obìnrin ẹ gbọ́dọ̀ má máa bo àyà yín tẹ̀ bá jáde nítorí kí ni jama nítorí àdúró táwọn ọkùnrin ó kù sí anábì ní atàdékùtù bá àdì fìtìnà anábì ní wàhálà ń bọ̀ lẹ́yìn mi ti má lọ́wọ́ má atàdékùtù bá àdì fìtìnà tàn àṣàdà alẹ́ mí nà nìsáà àmọ́ kò sí wàhálà tí ó tó wàhálà obìnrin táwọn ọkùnrin tí wọ́n máa fèsì kò sí wàhálà tí ó tó wàhálà obìnrin obìnrin náà máa jẹ́ problem wọn ọ̀pọ̀lọpọ̀ wọn sì máa jábọ́ wọn máa jábọ́ wọn máa jábọ́ wájú ọlọ́run wájú àwọn èèyàn yọ máa jábọ́ nínú ọlá yọ máa jábọ́ nínú òpó yọ máa jábọ́ nínú wìláyà yọ máa jábọ́ yókù díẹ̀ tí ó sorí rẹ báyìí á sún sẹ́yìn látara azina tó ṣe jẹ́ pé gbogbo àwọn ọmọ tiwa àwọn ìyàwó wa ẹ dákun ẹ̀jà pa àwọn aláṣẹ kan má dákun yìí tó wà láwùjọ sọ̀rọ̀ pé àwọn tí ì ṣe mùsùlùmí àwọn ni wọ́n contribute sí ṣìnà tó fi pọ̀ rẹpẹtẹ báyìí látara àyùmáwọ́sọ àyùmáwọ́sọ gbogbo ọmọ rẹ obìnrin gbogbo ọmọ wọ jàlibáàbò àṣẹ ọlọ́ni ọwọ́ náà tọmọ rẹ ọba wọ ìwọ́n tí ìyàwó rẹ ọba wọ jàlibáàbò ọwọ́ náà ọlọ́run fi aṣọ yẹn fi dẹ́kun wàhálà ni ó ọlọ́mọ pé yín tó wà ń bẹ́ẹ̀ alẹ́ withstand ẹ̀ ala ya'lamu man khalaqa huwa al-latiful khabir sọ́lọ́wọ́n ọmọ ọmọ tó dá síbẹ̀ ni wọ́n náà mọ́tò wá jọyìn wọn ẹni sì wọ́sọ tó há jàlíbáàbù tó há jàlíbáàbù tó transparency bákan náà ni kọ̀wọ̀n kankan níta fẹ́ kó bò kó ṣe kí ni kò bó ẹlẹ́ẹ̀kẹ́ ìjì ẹ̀yẹ́ máa yá mi nínú àwọn kan tí ma ń fa zina òun náà ni itlaqul basar ala al-awrat kí ọkùnrin kọ́ máa wo nakedness obìnrin àbí kóbìnrin kọ́ máa wo nakedness ọkùnrin kọkùnrin ọmọ wo òhò obìnrin àbí kóbìnrin ọmọ wo òhò ọkùnrin àbí ká máa tẹjú mọ́ra wa tó ti jẹ́ pé obìnrin lọ́jọ́ olùgbàgbọ́ òdodo ẹ̀ nílí kọ́ máa wo ọkùnrin tí ò lẹ́tọ̀ọ́ sí kọ́ máa wo kọ́ dájú kọ́ báyìí yóò máa bá a sọ̀rọ̀ yóò sì gbójú sẹ́gbẹ́ kan torí bí ṣe ń wo tó ní bá ń pàdé mẹ́sàn-án mẹ́wàá mẹ́sàn-án mẹ́wàá ó lè fa kí kó bọ́ sáàrin àwọn méjèèjì ọkùnrin náà tí wọ́n rán sí ìyàwó ìyàwó àbọ́fẹ́ ra nǹkan àbóníbùkátà wọ́n rán síbi kan ọfẹ́fẹ́ nìkan ní kankan láìsí ìyàwó rẹ̀ láìsí eh, ìyá ẹ̀ láìsí àwọn ọmọ rẹ̀ àwọn àti ẹ̀ kò gbọ́dọ̀ máa wò wọ́n báyìí o yóò máa bá sísà yẹn sọ̀rọ̀ yóò gbójú sẹ́gbẹ́ kan àbí kọ́ máa wulẹ̀ ká máa wura wa báyìí opposite sex táyì sẹ́lẹ̀tọ̀ ara wa ọlọ́run gbégi lé ọlọ́run mọ̀ pé bí ojú bá ti tó di bá ti pàdé ṣètàn lè lò láti ṣe kíni láti jẹ́ kí ó fi ìfẹ́ yín sẹ́mi ara yín anábìnrin lóbìnrin bá lọ ìdá akọba láti akọba láti fi sọ́ọ̀tì ṣètàn anábìnrin bá lọ lọ́ọ̀kan máa wo lẹ́ni o máa wo ẹ̀yìn rẹ o wà ìdá akọba láti akọba láti fi sọ́ọ̀tì ṣètàn tí máa ṣe ń bọ̀ lọ́ọ̀kan tọkọjú sí ọ anábìnrin máa wo bí ṣe ń bọ̀ o máa wo bòmí o anábìnrin torí pé àṣetáàní tọ́ba ilé lọ́ọ̀mọ́lẹ̀ tọ́ bá wò tí nǹkan kan bá bọ́ṣẹ́ lẹ́mìí pé ha ẹ̀wọ́ bó ṣe rí ẹ̀wọ́ bó ṣe rí báwa ṣe ń wo obìnrin làwọn obìnrin ń wò wá látara yìí máa tẹ́jú mọ̀yàn tẹ́ bá ti wá wò ó yóò wá ju ìfẹ́ rẹ̀ sẹ́mi ẹ̀ tọ́ bá ti ju ìfẹ́ rẹ̀ sẹ́mi ẹ̀ tọ́ bá sáde ọlọ́run èèyàn ti ní problem wàhálà ti dé kọ́lá obìnrin mi tọ́jú pé ọkọ rẹ̀ gan ó ti súnú ilé tí ọ̀sẹ̀ kà sí tó fẹ́ kọ́lẹ̀ tí ọjọ́ lójúmọ́ nígbà tí aráàta ni wọ́ nígbà tí wọ́n ti wò yẹn ṣètàn yóò yóò wá gbé tóbi yóò bìtífáì rẹ̀ ọ̀wá ní sùnmọ́ ó sùn tì látara tó ti rí ọlọ́mọba Allah ó ní kullil mu'minin ẹ̀rí àwọn mọ̀mìnì ọlọ́run dájúkọ kìí sáwọn tí ó ti gbà Islam tó ti imani tí wọ́n níyẹn náà ọlọ́run tó ń pàkíyèsí wọn nígbà imani ti wá ó àmì ẹ̀sọ́ra ọlọ́run ní bá mi sọ fún gbogbo àwọn mọ̀mìnì òdodo kullil mu'minina yaguddu yẹkúdú mi ní abúsọ̀rì hìn ọlọ́wọ́n bá ní bá mi sọ fáwọn olùgbàgbọ́ òdodo kí wọ́n rẹ̀ ju wọn wọ̀yà àfàdú furujahum kí wọ́n lè bá àdábẹ́ wọn sọ tó bá ti rójú sọ ọ̀rọ̀ abẹ́ sọ torí tó fẹ́ ṣe yẹn ojú rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ̀ rí tó bá ti rí rí ò ní ṣèṣekúṣe Suratul Nur ọlọ́run ti sọ bẹ́ẹ̀ ayà ọlọ́run ní wa kulil ẹ bá sọ fáwọn obìnrin àwọn àti ṣe náfìlà náà àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin àwọn olùpáyọ̀ ọlọ́run tọ́lọ́n bá ti fi ìmánì ròyìn yàn á jẹ́ pé èèyàn ti ga nípò lọ́dọ̀ ọlọ́ ọlọ́run ní bá àwọn obìnrin yẹn náà mìíràn ti jẹ́ ní ire tó ẹ mi sọ fáwọn náà pé yẹ̀kútó nà mí in káwọn náà kan rẹ̀ ju wọn ká máa wo àwọn ọkùnrin o wọ̀yà fatina furujahun kí wọ́n lè bá arábẹ̀ tí wọ́n náà sọ sọ́tù nọ́ọ̀rù ayàtà tiwa Allah subhanahu wa ta'ala ó jẹ́ àmọ̀ pé نظرة فابتسامة فسلام فكلام فموعد فلقاء rírí ẹni máa ń bẹ̀rẹ̀ tọ́ọ̀bá ti máa wò kú wò ò ní fẹ́ràn sínà bọ́ọ̀bá ti ń wo àwọn aṣẹ́wó òun àwọn akọrin òun wo àwọn tí wọ́n síra lẹ̀ bóyá wọ́n ń lọ àbí wọ́n ń bọ̀ ó wà níwájú ta ó wà lérí fóònù ẹ ó wà nínú mọ́tò ó wà ní school ọ̀ọ́sàn wo obìnrin bí ṣe lọ ti gbẹ́sẹ̀ lé ojú ọ̀nà kan nínú àwọn ojú ọ̀nà tí máa rèèyàn sínú sinasẹ̀ bọ́tọ́ bá ti ń rẹjú orí ọ̀rẹ́jú orí ọ̀rẹ́jú bá ti ń rẹjú ọlọ́run máa fi mọ́lẹ̀ sínú ọkàn rẹ̀ ọ wà nígbà tó rẹjú àmọ́ tó bá ti rẹjú gbọ́rọ̀ nìyẹn aláàṣì ti kìlọ̀ fọ́ definitely ẹni tí bá ti rẹjú oyé yọ padà ṣe ṣètọ́n tí ò jí ọrẹ jù yẹn òun náà ni ó ti gbàgbà tó fi padà lọ lè ṣe kíni lọ lè ṣe sìnà ó lè má jẹ ẹni tó rí ní ọba ṣe o ó lè jẹ lómi àmọ́ ṣètọ́n ni wọ́n máa ti pé lálẹ́ iṣẹ́ ọgbọ́dọ̀ ṣe sìnà lọ́sẹ̀ iṣẹ́ ọgbọ́dọ̀ ṣe sìnà látara nítorí ṣe kíni nítorí ti fojú kó ẹ máa wo títóbi ọ̀rọ̀ títóbi ẹni tí ń sọ̀rọ̀ yẹn jẹ́ àmà wò ta ni sọ̀rọ̀ jama Allah ìjọba dẹ́rù bàyàn ni ẹ o ìpè Ah, ah, ah, kàkà máa wo drama eh, ṣé kí ni ìyẹn wá ní ṣe nínú ayé yẹn náà ha ha ó lè má jẹ́ ènìyàn lè jọ́la ẹnìkan sọ̀rọ̀ kan nínú àwọn ìtàn àwọn ẹni ibú tí wọ́n máa ń sọ yẹn wípé ọlọ́run fún olówó débi pé gbogbo fíìmù tí máa ń wò lé ayé bó ṣe gánà ni wọ́n ti ń ṣe fíìmù yẹn ló ti rí fíìmù yẹn wò yóò wọ plane yóò lè lè wá obìnrin tí ó ṣe fíìmù yẹn yóò lè lè wá kan yóò sì ná gbogbo owó sí títí tó fi bá ṣe sí ná yóò sì padà sí nàìjíríà nítorí pé ó ti wo oúnjẹ ọ̀yẹ́ kó ṣe kíní ó ti rí pàlàpàlà ọyàn rẹ̀ ó ti rí bí ìbàdí ẹ̀ ṣe rí ó ti rí ọrùn rẹ̀ ó ti rí ẹsẹ̀ rẹ̀ ṣètàn ti wájú òkúti ẹlòmíín bẹ ládùúgbò tó jẹ́ pé gbogbo àwọn ìyáálé àwọn ìyáálé tẹ̀ ń rí yẹn ẹlòmíín tó jẹ́ pé ó ti dára nínú síríìtì tẹ́mọ̀ ó ti dá wa lálẹ́ gan ọlọ́run alánìkan lọ́ba tí ọmọdé ẹ̀yìn lọ ẹ̀yọ́ máa yá fóònù wa ẹja mójútó ìròyìn mọ́ fẹ́ gbọ́ ìwòkú lọ́mọ wò ya ẹlẹ́mí ọ̀sẹ̀ nìkan míì lọ́kàn sẹ́ni kankan sáwọn èèyàn yóò ti gbà pé pín tóun sẹ́ni yìí òhò ní ẹni yẹn wà ẹ máa wò pé ṣé ẹ̀sìn òye wọ ọmọ ni ṣé ọmọ tó ń ṣe mọ́ ni káṣẹ̀ lẹ́nìkan ṣe mistake sẹ́ni tí ọ̀dà sí ọ ọ̀dẹ̀ parẹ́ wọn náà tó wá sẹ́ni ẹ̀sẹ̀ lómi ọmọ pé ó ní nítorí yẹn bá wò ní físíkà báyìí àti nítorí yẹn wò lórí fóònù tẹlifíṣàn ìdájọ́ kan náà méjèèjì torí méjèèjì náà ni máa mú fara ọkùnrin tí ń wo ẹ̀dáàmà sàmà pé àwọn obìnrin tó wà mẹ́ ní wò obìnrin tó náà wo dáàmà sàmà pé àwọn ọkùnrin tó wà mẹ́ ní wò ìtí ń ṣẹlẹ̀ ní jama àti bọ́ sínú àgbáláyé àwọn òyìnbó àwọn àmà burú láburú mọ́ ẹlẹ́mí sex film èmi ló sì balẹ̀ ìpè bí kú bá ṣe bá ọ bí kú bá dé tí màláìka kú tọ́kàn pa ó síbẹ̀ owó bó ṣe fẹ́ dìde wájú ọlọ́run wọn tí wọ́n fi gbé ọ dìde wájú ọlọ́run pé tó ń ṣe gbẹ̀yìn nìyẹn ìtẹ́kùnlá àfi xalawa àtìkùn wọ́n ní gbogbo wa ẹjẹ́ abẹ́rù ọlọ́run ọba ní kọ̀kọ̀ àyè sábà wò ní gbangba amọ̀sojú báyìí amọ̀sojú báyìí láàrin àwọn èèyàn tó bá kú wọn nìkan àwọn bó ṣe máa ń ṣe tó bá kú wọn nìkan ọmọ tó ń dáwò ọkọ̀ rẹ̀ o ọkọ̀ rẹ̀ o ọlọ́mọ aláàkìlọ̀ òsì gbọ́ wàhálà òde o ọlọ́mọsà sọ ẹni kọ̀ọ̀kan wa anábì sọ fún Ali ibn Abi Talib Ali ìgbà kẹrin àwọn sàhábà anábì ní láàtú ti bẹ́ẹ̀ anáfọ́nà tán náfọ́ra tó bá ń lọ tí ojú rẹ̀ bá sa obìnrin kan Ali láàtú ti bẹ́ẹ̀ mọ́tò ń wò kejì o pé èèyàn kan lọ ọkàn rí obìnrin lókìkì sábà pé èèyàn mọ̀ pé obìnrin yẹn dà kò sẹ́ni tí ọmọ pé obìnrin tó dání lọ kò sẹ́ni tí ọmọ pé ọkùnrin tó dání sí kíní lílọ yìí anabi wa ni wàhálì anabi sàlàyé fún wàhálì ìgbà kẹrin àwọn sàábà ìgbà kẹrin àwọn sàábà látò ti bẹ́ ìnàbọ̀rà tàn nàbọ̀rà tó bá ti rí kan tó rí tó ojú rẹ̀ kan sí mistake rí anabi látò ti bẹ́ mọ́tò wò kejì o fàyín nàlẹ́ kàlẹ́ wúlá tàkọ́kọ́ yẹn ni wọ́n fẹ́rí ẹ̀jìn ọ́ torí pé lógìgì lórí tó tó bá wò tó wò báyìí wà lákàtà àkàrà ẹlẹ́ẹ̀kejì yẹn wọ́n kọ ìṣẹ̀lẹ̀ fún ọ torí ẹlẹ́ẹ̀kejì yẹn ọmọ ọmọ wo ni torí alákọ̀ọ́kọ́ yẹn ó sì sì ṣe kíní ó sì sì rí ni nígbà tá anábìyàn sọ fún Ali pé wàá lọ bá Ali tó bá wo obìnrin lẹ́ẹ̀mejì lẹ́mí rẹ̀ wá balẹ̀ ìpè torí pé o ti ń ṣe súnà torí pé òun dìde kìámù lẹ̀ tí wọ́n tó sọ àbà ẹjẹ́ aṣọ́ra pẹ̀lú àwọn ìwòkúwò táàmà wò àwa ń bí ní skul àwa ní occasion ká ṣọ́ ojú wa torí kí àṣetánì kọ́mọ bàbà tiwa jẹ́ obìnrin ọmọ sọ́jú ẹ̀ ọkùnrin náà mọ́ sí kíni yọ́ mọ́ sọ ojú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tí máa mú yàn rọ́ọ̀lù sínú al-khalwa bil-mar'ati àti al-ajnabiyya òun náà ní kéèyàn máa wà ní kọ́lọ́fín pẹ̀lú ìyàwó oníyàwó àbí pẹ̀lú ọmọ tó ti bàlágà tí ò sí igi láàrin yín kọ́dàbọ̀ ń kọ́ lálùkọ̀rọ̀ á ní ẹgbàá gazetan kóbìnrin ó ṣe máa kọ́ gángan nípìnlẹ̀ tá a bá wá róbìnrin má nígbà dọ̀rú rọ̀ tá a fà bá lóhun kọ́ àwọn èèyàn ní kéwú ẹ̀yọ́ máa yá mi wọ́n gbọ́dọ̀ bọ́ sínú yàrá wọ́n bọ́ síta àdúgbò yọ́n máa rí wọn. ìyàwó rẹ̀ ń ṣiṣẹ́ òun àti ọ̀gá rẹ̀ wọ́n ti wà lọ́fíìsì mi wọ́n tún ní ọ̀gá ẹ̀ àti ọkọ sì ń ẹ bá béèrè pé ìyàwó ń lónìí wà wọ́n ṣiṣẹ́ lọ wọ́n lọ bí iṣẹ́ wọ́n lè ṣe mítìn lábújá ọlọ́mọṣọ́wá lórí ibú owó tí ní ti ń pàjọ owó tí ò ní kó délé owó tí ọlọ́run ti àlùbáríkà lọ́wọ́ rẹ̀ kó tó gbà ọlọ́run ti àlùbáríkà rẹ̀ ìyàwó rẹ̀ wá ní ọ̀lẹ́ epo tí ìfáwọn ọkùnrin lọ́fíìsì ìyàwó rẹ̀ lọ́lẹ́ epo tí ilé fún ilé kọ́ọ̀bù fún mb nínú yàrá nínú ọ́fíìsì ìyàwó ilé tiẹ̀ ilé nu tébù lọ́dọ̀ ọkùnrin kan ọ̀daràn lọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin o kọ́lọ́wọ́n bá aláàkọ́mọ́sà tún ọ̀pọ̀lọpọ̀ sí torí dájẹ́ báyìí àsìgbọ́n wọn torí dáwọn yóò jẹ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alìkálùwà yìí kọ̀yọ́ ẹnì kankan lẹ̀ obìnrin tí ó bá ti jẹ́ lẹ́tọ̀ rẹ̀ ẹ gbọ́dọ̀ wà ní kọ́lọ́fín anábì sọ̀rọ̀ sọ́lá ó ní fún wọn àwọn sàhábà tí wọ́n tẹ̀lé ọ ẹ Allahu Akbar ikima lambẹ ní ọ̀rọ̀ yẹn sórí tọ́ba ti jọ́gà àbọ̀ jẹ́ àfà àbọ̀ jẹ́ eléri ikọ̀ kan àwọn tí wọ́n tẹ̀lé ọ máa ṣọ́ra máa ṣọ́ra máa ṣọ́ra máa ṣọ́ra máa ṣọ́ra fún wọn bí gáàpù ọ wà láàrin wọn àtàwọn ìyàwó ẹ̀ àwọn ẹbí àwọn àbúrò obìnrin ọlọ́run nìkan ló lè jẹ́rìí ẹni tí ò fẹ́ràn obìnrin má ẹni kankan kọ́lá má jẹ́rìí dírẹ́fà rẹ̀ ẹni tí sùnà na ọkàn rẹ̀ ọlọ́run nìkan ló lè jẹ́rìí ẹ má sọ pé alágbájá gbọ́ ìmọ̀ ìmọ̀ dìde onírúgba balẹ̀ ah, ẹni rẹ ni ìyàwó mẹ́rin bẹ́ẹ̀ lé ẹ̀ yọ̀rọ̀ ọ̀rọ̀ àrùn yẹn ọlọ́run nìkan lọ́bẹ ní ti ń bẹ lọ́kàn ẹ̀ lóòsì ní síyàwó rẹ̀ tẹ́ntẹ́rẹ́ àtàwọn ọmọ rẹ̀ tẹ́ntẹ́rẹ́ ọlọ́run ni wàídà sàálùtùmọ̀hún nà mọ̀tá à ọlọ́run bá ní ìrẹ́ ànábì bá mi sọ fáwọn sàhábà ipe tẹ́ ẹ bá ní nǹkan kan lò mọ̀tá à àwọn nǹkan tẹ́ fẹ́ lò ẹ fẹ́ gbóúnjẹ ẹ fẹ́ gbabọ́ ẹ fẹ́ gba nǹkan kan tẹ́pẹ́ nídìí ẹ̀ nínú ilé ànábì sallallahu alaihi kọ́mọ̀bà àdé khalwa àwọn sàhábà tọ́lọ̀ wọn bá aláàdé kan máa wọlé lè bá àwọn obìnrin atoharun nasi kuluba àwọn ni ẹ̀mí wọn dájú wà ahsanu nasi khuluqa àwọn ni wọn dájú àwọn ni wọ́n bẹ̀rù ọlọ́pàá àtìkọ̀ nasi fil ibada wa fi kulli shay ọlọ́run wa ní tọ́wọ́ ti dọ̀rọ̀ obìnrin sọ pé ká máa wọlé o fas'aluhunna min wara'i hijab gbogbo tí a wọ́n máa nà sí lẹ́yìn kọ́tìn báyìí ẹfẹ́ gba bọ́ ẹgbà ẹfẹ́ gbóúnjẹ ẹgbà ẹfẹ́ gba aṣọ kan ẹnìdìn kankan ọlọ́run ní ìrẹ́ ànábì sọ fún wọn ká má wọlé ká má gba tí wọ́n bá gbà ká má gbà lẹ́yìn kíni lẹ́yìn gàgà dhalika atharu li qulubikum eléyìí ni ó jẹ́ kí ẹ̀mí yọ́n mọ́ ẹ̀yin sàhábà wa qulubihinna eléyìí náà ni ó jẹ́ kẹ́mi àwọn obìnrin tó wà nulẹ̀ náà kó mọ́ tẹ́yìn ọba ti wọ̀dọ̀ wọn táwọn náà gbà yín lálejò ọkàn yọ́n àbúrò rẹ̀ gan àbúrò rẹ̀ àbúrò ọkọ ọgbọ̀rọ̀ fílẹ̀ nínú yàrá rẹ̀ anábì ní yíyá kún wọ́dún kúlẹ̀ alẹ́ ní sáà anábì ní ọdọ wọ́nyí ẹyẹ máa jálù àwọn obìnrin nulé kẹ máa wọlé afárá yìí tó mọ̀ lọ́hàmúwá àwọn sàábà ní àwọn àbúrò wọn kọ́ sí wọ́n lè wọlé láìgbà yọ̀ǹda anábì ní alhamu almaut anábì ní wọ́n gbọ́dọ̀ wọlé yìí àwọn gangan fúnra wọn ikú ni wọ́n o àbúrò rẹ̀ ó lè gbàyàwó rẹ̀ tó bá rí ìrìkúrì yìí ọba nínú aṣọ tí òyẹ́kọ́ bá nú ẹ̀ ìyàwó jáde sí lọ́wọ́ ó padà sẹ́yìn àwọn ènìyàn kò wà mẹ́ ẹ sọ fún mi ọkùnrin ti ní problem ó sì jòkó lẹ́wọ́ ti ní problem kò ní sọ fún ọ káti wá pa àwọn ọ̀rẹ́ rẹ̀ bóòlù sọ wá gbọ̀ débi pé kọ́ máa sọ fún ọ̀rẹ́ rẹ̀ pé ẹ̀sùn lè mí náà ń bọ̀ ẹni ká jẹ́ àkàn ń ṣe ládejò kan fún yín ní tì kan fún yín lómi olórí ibú lọkùnrin olórí ibú rẹ̀ o sì fẹ́ dáná sí ìyàwó rẹ lọ́rùn o fẹ́ dáná sọkọ sọ̀rọ̀ rẹ lọ́rùn o fẹ́ dáná sí rẹ lọ́rùn ẹjọ́ wọlé ni ọbọ̀ sí ara kan wọ́n ló sì lọ lè gbóúnjẹ wá kì í sí ìyàwó rẹ ní ọmọ sáfù bí ìyàwó rẹ bá sáfù ọ̀rẹ́ rẹ ọmọ tó ṣe tó ti bá ti délẹ̀ tán yọ kanlẹ̀kùn àbúkíní oúnjẹ ti délẹ̀ ọlọ kíntìn ó gbé ó bomi ó bomi sanwó ó mọ káchif ó mu tíṣù pépà ó gbé fúrúùtù fún rẹ ọmọ lọ́mọ bọ̀ gbogbo tó ń ṣe ìbádà ni àwọn kan wá pé kíyàwó rẹ ọmọ sáfù àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n sáfù ẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ ń fojú ẹgbẹ́ kan wòyàwó ẹ̀ owó sì mà. alẹ́ yà àwọn yẹn mi wọ́n gòdè yóò wá gba ìyàwó ẹ̀ láàyè yìí pé ayé máa taba níjà ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni kò máa lọ yóò wá lóde jókòó ti ọ̀rẹ́ ọ̀rẹ́ ọkọ rẹ̀ wọ́n wá jọ máa sọ̀rọ̀ wọ́n máa wáṣàp wọ́n jọ máa chaàtì wọ́n jọ máa pẹ̀lẹ́ tó wá o wọ́n fẹ́ fẹjọ́ ọ̀rẹ́ yín sùn yín ni o ìgbà táwa fi wulẹ̀ tí àwa fi wọ̀ kán á rí i pé arákùnrin yẹn ti ń tó sì ìyàwó yàwó wọ́n ní kó parí ìjà ni má jẹ́ rí yàn tó bá ti dọ̀rọ̀ lóbìnrin lé o má jẹ́ rí ẹni kankan ọlọ́run ní káwọn sàhábà kí wọ́n má wọ ilé kálúwà pẹ̀lú àwọn ìyàwó ànábì kọ́kàn àwọn ìyàwó ànábì ọmọ dọ̀tí àtọ́ka wọn sàhábà tó sí wọ́n lọ́wọ́ wà ní kálúwà tó ní ọkàn rẹ mọ́ ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ ní ọwà ní kọ̀rọ̀ obìnrin wà pẹ̀lú rẹ ẹ̀ ń sọ̀rọ̀ eléyìí kò sí kìí nǹkan tí bá ṣe máa jiyàn rẹ àlùkò ànábì ń jiyàn ànábì sallallahu alaihi wasallam ànábì ní wala yakhluwanna rajulun bimra'ah obìnrin kan àtọkùnrin kan wọn gbọ́dọ̀ wà nínú halwa ànábì ní ọkùnrin kan wọn gbọ́dọ̀ wà pẹ̀lú yàwó yàwó nínú kọ̀rọ̀ kan látàhìlólà obìnrin tí ó lẹ́tọ̀ sí fàyínàtà àlẹ́ta àwọn ọmọ ṣẹ̀tọ́ àṣetáni ni ó sì kẹta wọn àṣetáni ẹ̀hún náà ni ọ̀kan nínú àwọn ọmọ àlìjànú yóò bẹ̀ sí wọn láàrin yóò mọ̀ wá fìfẹ́ wọn sí ẹ̀mí ara wọn fẹ́rẹ́ ti wà ní kálúwà wàhálà ti ṣe kíní wàhálà ti dé ẹ̀ ti ń lọ́pọ̀lọpọ̀ àwọn tó bá ti lẹ́kọ̀ọ́ yìí níbo lẹ́wà mo wà nulẹ̀ ẹ̀dúntà ni mo wà báyìí kò sí ẹ̀sìn tó lé ní àwọn tá ànábì kọ́kọ́ sọ̀rọ̀ yìí fún àwọn sàábà ni ipe ẹmọ́ dáwò ẹmọ́ dáwò àṣetá ni burú jù báyẹn lọ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà sọ wa o gbogbo ẹ̀yin lecturer universities gbogbo àwọn ọmọ àwọn ọmọ school ẹ rímìlì office rímìlì office gbogbo ẹ̀yin MD ẹ wá rímìlì office rímìlì office kálúwà ọ gbàgbé bó lówó rí tí consequences ìsìnà bá dé ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn kan tí máa ń fa ṣìnà al-ikhtilatu bayna rijali wa nisa òun náà ni free mixing bá ṣe jòkó lẹ́yìn sí káwá mú láyìn kan ọlọ́run níjẹ́ ọ̀sẹ̀lẹ̀ lásàmáhàlá káwá ní láyìn kan àwọn ọkùnrin láyìn kan tó kù àwọn sisters àwọn women's gbogbo wá sí tí wọ́n bá ń ṣe ẹ̀ nígbọ̀n kankan bí sísà ṣe wo brọ́dà ní brọ́dà ọmọ wo sísà free mixing nígbà tí a láti ṣàtúnṣe láwọn occasions wa aláṣeyàwó wọ́n tó aga ọkùnrin sọ́tọ̀ sọ́tún aga obìnrin sósì a máa ríra wa a máa wúra wa lọ́ọ̀kan a tó máa kíra wa a tó máa rẹ́rìn síra wa lọ́ọ̀kan ìwọ ni nínú ẹ̀sìn Islam ní tẹ́ ń ṣe ìyẹn wàhálà ńlá ni ẹ má jẹ́ àmà lò gbéṣẹ́ ayé àwọn kèfèrí ìgbéṣẹ́ ayé àwọn kùfáàr wọ́n ní ká kàwé kalẹ̀bà rí ntájẹ ni wọ́n ní ká lè kàwé torí kalẹ̀bà dò lórí ibú orí ibú yẹ lọ́dọ̀ tí wọ́n ń sàn bí òjò ni wọ́n ti bí máa lè rẹpẹtẹ ẹ dé amẹ́ríkà ọmọ àlè tó wà lamẹ́ríkà mílíọ̀nsì ni wọ́n bẹ́ẹ̀ dé europe ọmọ àlè tó wà ní europe mílíọ̀nsì ni wọ́n bẹ́ẹ̀ dé germany ọmọ àlè tó wà ní germany mílíọ̀nsì ni wọ́n láwọn ọmọ tí wọ́n kan tí wọ́n lóyún rẹ̀ tí wọ́n kan jù wọ́n sínú gọ́tà mẹ́ẹ̀ torí pé ìsìn ni wọ́n gbà láàyè ọlọ́run bá aláwọ̀ ahàn wọn lè mà àwọn àrùn burúkú mẹ́mẹ́ ẹ máa yá mi nínú ẹ̀sìn wa fírímìkì yìí ń ṣẹlẹ̀ taba lókèṣàn ẹ má jà máa tó àga ọkùnrin àtòbìnrin sẹ́gbẹ̀ẹ́ ara wọn mọ́ nígbà fẹ́ tó sáfúdà fẹ́ kírun sí bóòlù àwọn tí ní ká máa ṣe khairu sufu fi rijal awwaluha wa sharruha akhiruha anábìnrin ẹni tó wà ní sáfù wájú lọ́dọ̀ àwọn ọkùnrin ah, ó lóore gbogbo náà wọ́n nírun o gbogbo náà wọ́n nírun àmọ́ ó lóore ẹ̀mí ẹ̀ balẹ̀ yọ concentrate more ọ̀dà ju ẹni tó wà ní ẹ̀yìn lọ torí pé ẹni tó wà lẹ́yìn òun máa gbọ́ ohun àwọn obìnrin àbí kọ́ máa fura pé àwọn obìnrin ń bẹ ní ẹ̀yìn wọn fóbìnrin ń bẹ lẹ́yìn ẹ̀ lásán kò rí wọn o ìran rẹ̀ ó sì máa dàrú. ànábì ni obìnrin sáfù tí wọn yìí tó wà lẹ́yìn oníládájú tó wájú lọ nítorí kí ni àwọn tó wà wájú wọn súnmọ́ àwọn ọkùnrin bí sí ń wo fìlà bọ́dà Ibrahim lọ́kàn tí ń wo eh, ìpàkọ́ bọ́dà Ibrahim eh, Isahak kò lè wa kò lè concentrate ju ẹni tó wà lẹ́yìn tó ń wọlẹ̀ tó ṣe kíni tó sì mójútó òun tó ń kí àwọn afẹ́ síyàwó wọ́n wà ní ìyàwó àtàwọn ọ̀rẹ́ rẹ̀ kán máa bọ̀ wá sójú agbo èmi máa ń dá wọn padà ní ẹ̀yin kàtá ní gbogbo yín bẹ́ẹ̀ bá ṣe kàtá ẹ máa wá máa wá ẹ máa láàrin àwọn ọkùnrin bọ̀ ń bí tí wọ́n sì ṣe lọ́tẹ́ ń bọ̀ lóòótọ́ lẹ́rọ àwọn bọ́ìṣì tí wọ́n máa wò wọ́n ọ̀rẹ́ ìyàwó ni ẹ ọ̀rẹ́ ìyàwó ni ẹ ìgbà tó wọ́n fi pé àparí ètò kọ́lá lè yé ìyàwó lé wọ́n ti kẹnu sí tánká tó mọ̀ pé ọkọ rẹ̀ gan bẹ lókèṣàn nígbà tó náà ń tẹ̀lé ìyàwó tí rìnrìn ìbàṣábọ̀ wá wá sójú agbo kílẹ̀ wọ́n ni ìyàwó àtọkọ kí wọ́n jòkó kí gbogbo ayọ́ máa wò wọ́n ìyàwó ló ń bọ̀ yẹn o ah ẹ̀sìn ti dàrú máa lọ́wọ́ àwọn kẹfẹ́rí ti bàǹkan jẹ́ máa lọ́wọ́ ààrá ah, ìrònú máa alukóhánì lọ́lọ́tọ̀ àdàdísì àwọn lọ́lọ́tọ̀ ni tàbá wá débi òkèsàn ẹ̀ bá sọ fún wọn pé ẹni kí ìyàwó padà sáàrin àwọn obìnrin wọ́n wà ní ah tàfà yìí lé o pé àwọn yẹn máa mẹ́sìn lé ni ṣé ilé kókó nìyẹn àdékàṣẹ̀ léṣẹ̀ríà ọmọ rẹ̀ fẹ́ sí ìyàwó fún e ó gbé àga rẹ̀ sáàrin àwọn obìnrin lẹ́yìn kódà káwọn obìnrin wà bí àti ń ṣe ákìlù gan kò dé sẹ́sìrì kì í sọ̀rọ̀ yàn ibẹ̀ láwọn haúsá tó ṣe ń ṣe ákìlù nìka wọn àwọn ìyàwó wọn wà níka tí wọ́n ń dáná tí wọ́n ń jẹun ọkọ àti ìyàwó àti bàbá ìyàwó àti gbogbo àwọn ọ̀rẹ́ wọn wà mọ́ṣáláṣí sọ yìí kálukọ́ lọ àwọn ayé náà ní kọ̀lẹ́tọ̀ kí ìyàwó wà níwájú agádá máa ń gbé kalẹ̀ yẹn ìmọ̀ ń dá wà lálẹ́ gan tàbá ti débi kan wọ́n di sáyẹn wọ́n dẹ̀rẹ̀ kọ́lé wọ́n sisters wọ́n lọ́wọ́ bọ̀ bẹ́ẹ̀ ṣe wàá dà yìí gan kọ̀lẹ́tọ̀ kẹ wàá dà bó lè ṣe wàá dà tí gbogbo ayé ọmọ rí yín wọ́n ní ká lẹ jú ẹ̀yìn wàá dà yín ká máa wò yín ẹ̀dá bẹ́ẹ̀ bá sì ń bẹ̀rù ojú kó dòkó lẹ́gbẹ̀ẹ́ àwọn àfáà látara àdáwò tí ẹ̀kẹ́tẹ̀ láti máa ṣe kíni bọ́ bá ti wà láàrin àwọn free mixing ò ní bọ́ ò lè bọ́ wọ́n bá fara gba obìnrin lásán ti bá ọ tọ́ bá sí obìnrin wò tọ́ bá bọ́ sínú ọpọlọ rẹ ò ní ní àlàáfíà ma àfikọ́ mọ́ wákàtí ànílùgbàdì ṣètọ́nù ọlágbàrá ọlọ́run ọba wa anábìnrin mọ́rọ̀ àwòládàkùn bisalati ọlọ́wọ́ bá ní àwọn ọmọ yẹn pa wọ́n láṣẹ tẹ́mà ti pọ́mọ ọdún méje kama kẹrùn wadribuhum alayha inda al-ashri wa hum abna'u ashrin ẹ̀sìn wa máa lù wọ́n pé kama kẹrùn tẹ́mà ti pọ́mọ ọdún mẹ́wàá wa farriqu baynahum fil madaji' anábì ní tẹ́mà ti pọ́mọ ọdún mẹ́wàá ẹ má jẹ́ ọkùnrin wọn àtobìnrin wọn ẹ má jẹ́ wọ́n sùn papọ̀ mọ́ ọdún mẹ́wàá ọmọ yóò tí bàlágà wà láàrin tí ma lé o pọ̀ tó ti gbọ́n kìí tí bàlágà o ànábì ti sọ fún ayé pé kámọ̀jì wọn sùn papọ̀ mọ́ torí tí ọmọ bá ti sùn papọ̀ ọkùnrin àti obìnrin bí ìbá ti sùn sáńkọ̀ ọmọ ti lọ́mọ yóò ṣàlálẹ̀ kò ní mọ̀kún ti sí lálẹ̀ tó ń wá ilé lóru ọfẹ́ tọ̀ rẹ̀ abẹ́gbọ̀n lóbìnrin tó ti sí tọ́dí pé wọ́n ti wo tíọ́rì practical ló sí kí ni nílòkù kọ́lọ́mọ́sà ìsọ́n bí aburú bẹ́ẹ̀ ẹ̀sìn wa ló dájú ẹ̀sìn wa ló dájú òun náà lẹ̀sìn ọlọ́run oníkan náà lẹ̀sìn táwọn tó pọ̀ dájú yẹn àmọ́tàǹsọ ni oníkan lẹ̀sìn gbogbo yòókù rẹ̀ lánàá ni inna dina inda Allah ilẹ̀ Islam ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa lecture náà kọ́ wọ́n ní àwọn afáfẹ́sì lecture ẹ̀kan láwọn sister wọ́n kan tó sí àyẹn wọ́n fọ̀nà lẹ̀ sáàrin ìrọ̀ wórówóró lè dáńsí yẹn katikati ẹ̀tò wọ́n sẹ́yìn táwa ó wà níwájú tí wọ́n bá ti ṣe tán àwọn ni wọ́n kọ́kọ́ lọ tí wọ́n bá jáde tán àwọn sì wá sí kíní a sì wá tẹ̀lé wọn torí kíní free mixing wọ́n ní mọ́sáàsì anabi sallam, ìgbà táwọn obìnrin wá ń pọ̀ tí wọ́n ń kírun mọ́sáàsì anabi wa sọ fún àwọn ọkùnrin pé ẹ̀yin ọkùnrin ẹ̀ anabi ní ẹ̀yin má gba ojú ọ̀nà ilé yìí mọ́ ó súnmọ́dọ̀ àwọn obìnrin ẹ máa gbabi jáde ẹ̀fìn yẹn lẹ̀ fáwọn obìnrin kan fi kún ojú ọ̀nà tiwọn kó pé méjì àfi mẹ́ta tí wọ́n máa gbabẹ̀ kí lànà ẹ̀bẹ̀ òfin kọ́ sílẹ̀ jama fímìsì ànábì ń gbé sọ̀hábíyà ń gbé sáfún sọ̀hábíyù tó ṣiṣẹ́ gbogbo àwọn alásàlẹ̀ àti tó máa kó àwọn obìnrin káàkiri yẹn wọ́n yẹ bọ́ ni ó fún lóyún òun náà ni ó yọ́mọ̀ bá tẹ̀sùn bàbá iná ni ọmọ yẹn olóní èyí sọ ọkọ̀ tí ń dààmú tí láàgùn yẹn ẹni tó ní gangan lójò kólẹ̀ òun náà ló gbó kọ́ bẹ̀ jáde nítorí pé ó ti gbóbi olóbìn láàyè nínú ayé ẹ̀ ọwà lè rọ́ọ̀lù sí náà afúnjálà ń kọjá azina crime ẹ̀ ẹ̀yẹ́ máa yá mi ẹlẹ́ẹ̀karùn-ún lámùsùlùmí mara ká máa fọwọ́ kan obìnrin ká máa fọwọ́ kan obìnrin àbí ká máa fara kan obìnrin ká máa fọwọ́ kan ọkùnrin ká máa bọ́ra wa lọ́wọ́ anábìnrin ní láwù sọ fíhùn ní sáà anábìnrin èmi ẹ̀bọ obìnrin lọ́wọ́ o èmi ni wọ́n rán sí yín o èmi ọ̀gá yín èmi bá obìnrin lọ́wọ́ ẹ̀yin náà má bá obìnrin lọ́wọ́ o nígbà wàá gbọ́ nínú ẹ̀sìn Islam tá gbà nìyẹn ọwọ́ lọ Europe ọlọ Canada ọlọ America lẹ́yìn náà ọtí wàá di olóríire tọwọ́ London wàá túmọ̀ sí olóríire ni ọ́ ẹ̀hìn ọlọ́jàmù náà wá nítorí pé lóríire ni ọwá dé ẹ̀wọ́n pé àwọn wọlé ká má bàyà lọ́wọ́ wọ́n àwọn arúgbó àwọn alásàlátù bẹ́ẹ̀ lè wà yìí tí ní dákọ̀ wọn alásàlátù bẹ́ẹ̀ wọ́n padà sàlátù báyìí wọ́n máa bọ́ra wọn lọ́wọ́ lọ́kùnrin àtòbìnrin torí pé wọ́n kàwé àwọn alásàlátù yẹn kàwé wọ́n àwọn ti kàwé tán wọ́n ti ju àdísì nù. ànábì ní láwù sọ́fíù ànìsà ànábì lè mi ọ̀daràn ọkùnrin fún rẹ̀ ní ó tún wá sọ pé ìyàwó rẹ̀ pé kó ṣèkì ọ̀rẹ́ òun pé ọ̀rẹ́ òun kọ̀lísì àwọn jọ parí skul pé ọyá lọ lè kí wọn àwọn náà wà ní awàyún awàyún ní ẹ̀ ìwé tẹ́ kàtọ́ jẹ́ pé ọ̀pọ̀dọ̀ já sí coronavirus náà ni àti tó lọ́pọ̀dọ̀ já sí ebi lọ́pọ̀dọ̀ já sí jẹma nígbà tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ṣẹ̀ ló gbé wá ṣẹ̀ ànábì nìkan ọ̀dà ẹ̀ẹ́dún ṣẹ̀ mọ́sálásí kọ́lọ̀ mọ́sálásí wọn lè túbọ̀ àtàwọn náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí ká máa bóbìnrin gọ̀kadà ká máa bọ́kùnrin gọ̀kadà ọ wà náà àwọn kan tó yẹ ká ṣe kíní ká lọ lè eradicate ẹnu láìfọ wa wàlá ẹ ọ máa yẹ tẹ́kìláha yaj'al lahu makhraja ẹni bá bẹ̀rù ọlọ́run ọlọ́run fún lábàyọ̀ pinnu láti ní pé ò ní bóbìnrin o ọ̀kadà mọ́ ò ní bọ́kùnrin gun ọ̀kadà mọ́ nítorí pé ara ọmọ kanra ànábì lóhun báwọ́ ẹwà ìtawà àbí tọ èwo ló burú jùlọ méjì jama obìnrin tí ń rẹjú ọkùnrin tí ń rẹjú tọwájú kó sẹ́yìn ìyàwó ìyàwó tọwá gbé iwájú rẹ̀ ó gbé sí ẹ̀yìn sọ ma pé islam rẹ̀ tán ọwọ́ gbé ìlú yìí ni ìlú yìí ọ̀dá nítorí ọ̀jẹ́ kí ìlú ọ̀dá náà nìyẹn nítorí ṣe yẹn gẹ́gẹ́ náà ọ̀jẹ́ kí ìlú ọ̀dá nítorí pé ìlú tó ń ṣe lọ́wọ́n ọba ọlọ́mọdọ̀rọ̀ wọn rú ni tó bá ti wá pinnu pé òní gbóbìnrin kọ̀kadà mọ́ àwọn ọlọ́wọ́n fi ìmọ̀lẹ̀ ṣe lójú yóò fi ṣe lọ́kàn àwọn ọlọ́kadà wọ́n sọ fún ọ pé àfa àmọ́ ti mọ̀ pé ẹ̀yin obìnrin kọ̀kadà ẹ má ìwọ lọ́wọ́ darí ẹ̀ sọ́dọ̀ ẹ̀ owó rí Ninu nínú kọ́ padà wá fẹsẹ̀ rìn àti kó sí ìbàdí ìyàwó ìyàwó kọ́ padà wá lọ lè ṣe ṣìnà èwo ló burú jù ìnira lọ́pọ̀ jù abẹ́lẹ́ nínú àánú rẹ̀ wa kọ́lọ̀ mọ́sá wa haramun fil islam nígbà tó jẹ́ pé ẹni tó dáa jù òun náà ni sọ pé òun ò kátówákọ́ àwà tí imani wọ̀ sí kíni tí o tó nǹkan kan ọ̀gá rẹ̀ wà ń wà náwọ́ ọ ó kì í báyìí ẹ̀hẹ̀ oníbà lọ́wọ́ ó lè máa máa bẹ̀rù àwọn ẹ̀dá ọlọ́run kọ wá láyà sọ́lọ̀ ọ padà tẹ́wájú ọlọ́run àwọn èèyàn yẹn náà padà tẹ́wájú tiwọn náà ọlọ́run ní tọrọ rẹ lọ́dọ̀ wọn yóò dọ̀ rẹ rú ẹni tí ń rí ọtí ń fẹ́ràn tẹ́lẹ̀ yóò ẹ nígbà tí náà ti rúfin ẹlẹ́ẹ̀kẹfà ìtìkásù àkàdá òun náà ni kama déètì déètì ń ṣẹlẹ̀ sáwọn ọ̀dọ́ ń ṣẹlẹ̀ sáwọn balẹ̀lẹ́ ká máa wà kọ̀ǹfọ́tébù nínú sẹ̀mí wa àfi tá a bá lóbìnrin kan tá à bá sọ̀rọ̀ àbá lọ́kùnrin kan tá à ń tá à bá sọ̀rọ̀ àwọn ìyàwó lélẹ̀ ní wọ́n láwọn ọ̀rẹ́ lérí Facebook wọ́n láwọn ọ̀rẹ́ lérí WhatsApp rẹpẹtẹ àwọn tájọ parí school lọ́jọ́ àwọn ọkùnrin àwọn tájọ wà ládùúgbò tẹ́lẹ̀ kó tó rì márì àbí kó tó márì àwọn náà ń bẹ ó ní nọ́mbà wọn lọ́wọ́ obìnrin tó bá ti wọlé ọkọ nọ́mbà ọkùnrin àjòjì kan ọgbọ́dọ̀ sílé rí fóònù ẹ̀ tí ó máa wá pè ọ́ awọ ìyún awọ̀sàn náà báwo làlàáfíà rẹ̀ kí lọ jẹ tọkọ rẹ̀ sì ń bẹ nínú ilé aburú lánìí ọ̀pọ̀lọpọ̀ awọ ọkùnrin òye níyàwó méjì mẹ́ta síbẹ̀síbẹ̀ náà wọ́n tún déètì sọ́tún nìsa àyà 25 ọlọ́ni wàlá mutakhidhatin akhdan ọlọ́ni ẹ gbọ́dọ̀ mú ẹ̀yin obìnrin ẹ gbọ́dọ̀ ní àwọn ọ̀rẹ́ kọ̀rọ̀ tẹ́ máa bá sí ọ̀rẹ́ kọ̀rọ̀ tí ò sí igi láàrin sọ́tún nìsa àyà 25 ọlọ́run bá ń bá àwọn ọkùnrin náà wí ó ní wàlá mutakhidhi akhdan sọ́tún Maida àyà alẹ́ karùn-ún pé àwọn ọkùnrin wọn gbọ́dọ̀ mú àwọn obìnrin kan ní akhdan àwọn bíi ọ̀rẹ́ tí wọ́n jọ ń lò fẹ́ láàrin ara wọn kọ́dà wọn lè má bára wọn lásìkò àmọ́ wọ́n nífẹ̀ẹ́ ara wọn kì í dẹ̀ ṣe ìyàwó ilé ẹ̀ nídìí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá la torí pé ọ̀rẹ́ rẹ̀ pẹ̀ ń ṣe látara ọ̀rẹ́ tẹ̀ ń ṣe ẹ̀ náà ẹ̀ padà já síbó ẹ̀ padà já sínú sínú ṣíṣe ẹlẹ́ẹ̀keje ọdún olùmọ́ra bìlìkọ́wìlì wọ̀lẹ̀ ògìnìyà ọgẹ́rì kọ́mọ dáwàdà kọ́mọ lẹ ohùn kọ́mọ sọ̀rọ̀ nọ́mà bá ṣe kíní bá a ṣe dá ìmá lé ohùn níwájú àwọn ọkùnrin ìmá ń fa wàhálà ìsì máa ń fa ìfẹ́ sínà ọlọ́run sọ fáwọn ìyàwó ànábì ọlọ́run bá ní fàlàtà ọ̀dá ànábì lọ́kọ́ ọlọ́run ní ẹ gbọ́dọ̀ máa lé ohùn ẹ̀yìn ìyàwó ànábì fọyẹ́tì máa lẹ́rí fi qalbihi marad kí ẹni tí àrùn sínà ń bẹ lọ́kàn rẹ̀ kọ́ máa máa wá máa tọ́ba common interest nínú yìí tẹ́ ẹ bá ti ń lẹ ohun ọkùnrin tí ń gbóhùn tí ẹ ń lẹ yẹ yóò máa ní interest nínú yìí fàyẹ́tì máa alẹ́sìndì kọ́lìrì marad ayé marad zina ẹni tó ní àrùn sìnà tó bá ti gbó obìnrin tó lẹ́hùn yóò ní interest nínú ẹ̀ ọlọ́run bá ní wàkúnná káwúlá márùfà ẹ̀yin ìyàwó ànábì ẹ sọ̀rọ̀ nọ́mà salamu alaykum wa alaykum salam abuwa wọn ò sí nle ó ti tán síbẹ̀ ẹ̀dàkùn mọ́ fẹ́ gbé nǹkan fún wọn ẹgbẹ́ sójú ọ̀nà àmọ́kọ́ mọ́ wá pé dádì Ibrahim ni ẹ ah mo rí yín mo yó ẹ gbọ́dọ̀ rí àwọn obìnrin aṣọ ayẹ ẹ gbọ́ rí ẹfọláyé àwọn náà ojú ń dán eléyìn ò gbọ́dọ̀ jẹ́ ìyàwó olùgbàgbọ́dọ̀dọ̀ nínú náà Ah, eléyàn ọgbádùn ọgbádùn ọgbádùn ẹ rí i pé dáadé Ibrahim ní rọ́mà dùn pé ìyàwó ọ̀rẹ́ òun ní ojú òun dá ẹni tí tọ́ náwọ́ ẹ̀fẹ̀ àtọwọ́ àwàdà burúkú sí ọkùnrin ọlọ́kùnrin kí ní retí jàmá ń retí sínà ni kọ́dà ó lè jẹ́ pé kò lẹ́bi sínà àmọ́ àìlà inú rẹ̀ ló fi sọ ọdọ́sọ yẹn àmọ́ ọkùnrin tó ti gbọ́ àwàdà káwàdà yẹn kò ní sinimá kádé ọ́fíìsì ah iṣẹ́ ọ́fíìsì ẹ̀ burú jáì wọn obìnrin tán ṣe lọ́fíìsì káàkiri ah àwa aláìná wà láàlẹ́ ni ọlọ́mọ sà sọ wa níbi aburú wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ká máa lẹ ohun yìí ọlọ́run sọ fún àwọn ìyàwó ànábì pé ẹ sọ̀rọ̀ normal sharp sharp ẹ má lẹ ohun nígbà wọn ní kí ìyàwó ànábì wọn lẹ ohun làwọn ìyàwó tí wọn máa lẹ ibẹ̀ làwọn bá ti fà jáde ipe gbogbo àwọn obìnrin tí wọ́n ń kọrin ẹ̀sìn tó jẹ́ pé orin ẹ̀sìn wọ́n ń ṣe ni ni wọ́n ń kọ ibẹ̀ làwọn àfà ti fà á yọ yí pé kò sẹ́yìn obìnrin tí ó kọrin tí ò ní lẹ ohùn lẹ́yìn náà wọ́n tún wá lùlù ó di mélòó odi di méjì yóò tún wá jó ó di mélòó ó di mẹ́ta níwájú àwọn ọkùnrin ó mélòó ó mẹ́rin ó wá tọ́tì ó mélòó ó márùn-ún ó tún lè jábọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ ó di mélòó ó di mẹ́fà ilé kí ó táwọn yẹn ti jáde ó yẹ kí wọ́n lọ lè ti parí. náà náà lọ́wọ́ ọlọ́wọ́ làákù a ti ń pariwo pé àdínwó kò sáyè fóbìnrin kọ́ máa kọrin níta níwájú àwọn ọkùnrin wọ́n ní wọ́n jẹ́ síniga ní aláṣẹ́jù ní tí obìnrin tí wọ́n bá ń jáde ah nǹkan bẹ̀ lára àwọn obìnrin fa àbí kálukọ́ lè sọ̀rọ̀ ẹ̀ ọlọ́run ní gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ń jáde lẹ̀kẹ̀tẹ̀ sọmọ ẹ̀ṣẹ̀ wà láàyè ọjọ́ ìbùnà ẹ má máa jẹ ẹsẹ̀ mọ́lẹ̀ o tẹ́ ẹ bá tẹ́ ẹ bá rìn dàgbàdàgbà jabujabu lèyọ́ àlàmà máa yọ kò fí iná mìíràn sínú ti hìn ìtọ́ wà lẹ́sẹ̀ yín lẹ̀kẹ̀ yọ́ máa mì yọ́ máa dún tó bá ti ń dún àwọn ọkùnrin tẹ́ ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n mọ̀ pé so lẹ̀kẹ̀ máa ẹsẹ̀ látara bẹ́ẹ̀ ìfẹ́ yín máa wọnú ẹ̀mí wọn tí a kẹ́nìyàn sì bọ́ jàlùbáàbù yẹn kí n ṣe rí lẹ́kẹ̀ yẹn ní tí wọ́n máa wà lẹ́mí wọn nìyẹn aláàní ẹ̀mẹ́jìlẹ́kẹ̀ omi nítorí àwọn ọkùnrin tẹ́fẹ́ kọjá níwájú wọn nígbà wọn ní kí lẹ́kẹ̀ wọn máa mì ṣé náà ni obìnrin ọmọ wájú ni ọmọ wá mi ara ni ọmọ mi wájú ni ọmọ mi ẹ̀yìn yóò wá ní àwọn akọrin ẹ̀sìn ìdàdíyà làwọn ti jáde ilé kí ó kan làwọn ti jáde ilé kí ó tọ́ ẹ̀kọ́ sí ti tọ́wádé pé tẹ́ máa produce yẹn nígbò sì jẹ́ pé àwọn àfa àwọn náà àwọn náà wọ́n lọ lè bá gbé kíṣẹ̀tì jáde sọ́wọ́ sí kíṣẹ̀tì àwọn náà ni wọ́n máa sọ fún wọn pé ẹ máa bórí yín lọ ìbẹ̀ àwọn ọmọ wa ọlọ́run ní wọ́n máa kọrin o gbogbo àwọn tó máa ti ń kọrin ó sì náà wọ́n máa padà sí kíni náà máa padà dá ọlọ́kọ mẹ́rin wà ọlọ́kọ mẹ́fà ti wà nù wọn tí gbogbo ayé náà mà ọlọ́kọ márùn-ún wà ọlọ́kọ mẹ́rin kò sọ́kùnrin nǹkan tó gbádùn tó ní owú la tí ó wàá fìyàwó rẹ̀ lẹ̀ tí ó wà ń sùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lérí bẹ́ẹ̀dì afọkùnrin tó ti ṣe kíni tó ti di mọ̀mọ́ tó ti di dákúdà tẹ́lẹ̀ ẹ ti dàrú wọn ò lè rọ́kọ̀ bẹ́ẹ̀ yẹn fẹ́ wọn padà kọ̀ wọ́n lẹ́nu nítorí pé wọ́n kọrin yẹn kọ́ khalifa gara bí nàbí yé wà yẹ mọ́ láyìlá ìlàlá ìbùnú ẹ̀ ọ̀wọ̀ náà <laughs> ọ̀wọ̀ náà iná ọ̀wọ̀ bẹ́ẹ̀ ọ̀tọ́ kọrin iwájú àwọn ọkùnrin iná lọ́wọ́ iná lọ́wọ́ ọ̀kan ó ní wọ́n wọ́n lámúyẹ́ kó lọ́rùn ṣe hùn fa ìbìlísù ṣe hùn náà àwọn yẹn ní he ó ní wọ́n ní gbogbo ẹni tí ọba ti ní ṣe ó ní ìbìlísù ní ṣe wà wọn àwọn ìwọ̀n fi irọ́ irọ́ fa ìbìlísù ṣe wù ní olódò yẹn ọlọ́wọ́ ọba aláàníkọ́ sọ jáde ipé ìbìlísù ni séwù tó dè kọ́lẹ̀ tó ní a máa kọrin yìí o tí ọba jẹ́ ìbìlísù kò ní obìnrin olóbìnrin ọmọ sí ni ọba kọrin àwọn kéwú kékúkè tá a fẹ́ yí padà nílẹ̀ Yorùbá nílẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́n bá dáa mo bẹ̀rẹ̀ ọ̀kọ́lọ́ba sábà fún ọmọ náà gbogbo ẹ̀yin tẹ́ ń kọrin kọ́lọ́ba tàmálẹ̀ sí lọ́kàn kẹfìrin yín lẹ̀ ẹ̀yin tẹ́ sí ń dìfẹ́ǹdì wọn náà kọ́lọ́n jẹ́ ródòdó kẹlẹ́ tẹ̀lé ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ìmá lé ọ̀hún fóbìnrin kò dáa obìnrin sọ̀rọ̀ nọ́mà Aya ti wá lérí ẹlẹ́kẹjọ tààkìrù zawaj tó adébíyáwí òní ká máa pẹ́ ká tó márì ẹ̀dàkùn tó tọ́lọ́wọ́n bá wa gbogbo àwọn ọmọ yẹn tó bá ti dàgbà lóbìnrin ẹ̀ tètè tí wọ́n márì wọ́n bá ti márì tán kọ́ máa kàwé lọ sábàbí lásán nìwé oríire ọ̀tọ̀ ni kọ́dà kò sí tó burú ọmọ rẹ ti ń kàwé lọ́wọ́ tó ti dàgbà tó ti tó márì fẹ́yàwó fún fifty thousand ló ń fún ní pocket money tẹ́lẹ̀ àbí wá dọ́bù hundred thousand wípé ọmọ hundred ní ma kọ́ ọmọ kàwé rẹ lọ ìyàwó rẹ ni wàlá èrè ló sèkéni èrè ló sèkéni ara rẹ ó balẹ̀ fitina yẹn pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lóbìnrin wọ́n ti di adélé bọ̀ àákàn tara pé afẹ́dájọ́ márèjì ni wọ́n ti ṣe márèjì fún ara wọn ti pẹ́ ti pẹ́ èyí tí ó dàrú nìyẹn ọmọ rẹ tí ẹnìkan bá sì lè ba aláṣepọ̀ lójú ayé rẹ tó bá dégà lè kíá máa jẹjọ́ kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi ọlọ́run bí ọ ipò ọmọ rẹ wọ́n ti sùfàjì rẹ̀ kó tó lọ́lẹ́ ó rojọ́ lọ́rùn ọlọ́run ó bí ọ nípa pé wọ́n discharge yẹn ọlọ́run ní bí ọ nípa pé kí ló díjọ́ gba certificate medicine ọlọ́run ní bí ọ torí ọ̀rọ̀ ẹ̀sìn ni kọ́mọ délé pípé kó délé ọkọ pípé ẹ̀dá ìṣèjá àwọn ọmọ aká máa rí ẹ̀dá kù èyí tó lọ́mọ akẹ́kọ̀ọ́ rẹ̀ ọ yá tọ̀ èyí tí ọba ti yá ẹ̀jọ̀ máa rí kọ́ máa kàyókù lọ èyí tó bá ti ti wá bọ̀ pé òun fẹ́ máa rí má tún bá sọ̀rọ̀ míì máa o lẹ́yìn tí ń ṣe kíni tí ń sọ yẹn lọ́gbà tó ti bàlágà ṣèyàwó fún àní ṣèyàwó fún náà ní ṣèyàwó fún kọ́dà kò sí tó burú kọ́ máa ràn wọn àtọ́kọ ẹ̀ lọ́wọ́ kí wọ́n fi parí ẹ̀kọ́ wọn kí bàbá ìyàwó sẹ́ kọ́ máa ra oúnjẹ fún ọkọ mẹ́ láti fi rẹ́síkì ọmọ rẹ̀ àtọ́kọ yẹn nínú fìtínà síná yóò gbà ládàá tó lágbára lọ́dọ̀ ọlọ́run àwọn afáàmọ́ ṣe wọ́n pè àwọn olówó wọn gbowó jọ wọ́n sì yàwó fáwọn èèyàn wọ́n gbalẹ̀ fún wọn wọ́n fún olówó tó fi ṣí ṣọ́ọ̀bù wọ́n fún olówó tó fi ṣiṣẹ́ ẹni tí ò ní irinṣẹ́ wọn ra irinṣẹ́ fún odidi project láti fi dẹ́kun kíni azina torí pé ẹni bá ti fi ìsìná bẹ̀rẹ̀ márèjì foundation yìí ti wọ́ tójójúmọ́ lẹ́yìn máa wọra yín pé ah oníṣìná mo fẹ́ tòun náà máa sọ pé ah oníṣìná lèmi náà fẹ́ ìfẹ́ yẹn ò ní sọ́lìdì kọ́dà ayé tó máa fura síra yín níjẹ́ tó bá pẹ́ aníṣe ìsìnkú ìrìn tí ń rìn gbà ta pàdé ló tó ṣe kí ni ló ti bẹ̀rẹ̀ yẹn aburú ṣìná pọ̀ gan yín aburú ṣìná máa ń tẹ̀lé yẹn títí tí yẹn fi darúgbó ó ní mọ̀lẹ́sọ̀tà mi kún lè bá ẹni máa ti lágbára kó fẹ́yàwó ní fàlẹ́ yàtọ̀sáwájì ẹ ti tì lọ́lẹ̀ fẹ́yàwó fàyín náà wà gádùn lè bá sọ́rí yóò jẹ́ kẹ́rẹ́ ju yín wà á sọ́nù lè fàlìjì yóò jẹ́ kẹ́rẹ́ sọ abẹ́yìn níbi ìsìnà wà mari ẹni tí ní kọ́ wọ́n ti mari òun náà lẹni tí ò níṣẹ́ tí ò ọlọ́wọ́n bá ní iye kúnnù fọkọrọ ha tẹ́ bá tó nǹkan yóò gírí ìmọ̀ lọ́mọ ẹ̀fọ́ lè wọ́n padà sínú fún yín látara pé ẹ fẹ́ ṣe ọmọ ṣe ọlọ́wọ́n máa fi ń rahama fún yàn ṣìnà ọlọ́wọ́n máa fi ń ṣe okùnfà fún yàn ayà yẹn ló jẹ́ àmà lọ́lẹ̀ mari gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa yìí padà mari àní kọ̀dá lóòótọ́ tó àmọ́ nígbà tí o bá ti sagbára kọ́ wá máa gbé yàrá kan wà tìyàwó rẹ̀ wọ́n sì á bẹ́tà ju kọ́ máa gbáṣẹ́ wọ́n wálé lọ ayé lọ bàjẹ́ àwọn èèyàn ló ń lùgbàdì aburú lára ṣìnà eh, eh, spiritually and physically tẹ́lẹ̀ omi ìtọ́jẹ́ pé aburú orí mú ọmọ tẹ̀lé káàkiri títí táyé rẹ̀ fi ṣe kí n tó fi jóná tó ní ọmọ pé ah òun ti ṣìtò láti bẹ̀rẹ̀ ayé o àdọ́rọ̀ zina ẹni kankan àwọn ànira tó wà ń bẹ̀ ọkọ̀ rẹ pẹ́tẹ́ àwọn afáà níbo ni ò ní pọ̀ níbo ọlọ́run ti ní wàsá sẹ̀bìlà ọlọ́run ní ọ̀nà burúkú ni ọba ọba ọba ọba mísù ó ní kọ́ láti má aládàbí ó ní ìwọ ọba kí ni ẹ̀sán tó fẹ́ sẹni tí ó fẹ́ saburú fún ìyàwó bẹ́ẹ̀ sì ni òun ló lè bá yusufu yusufu yìí sì ń le títí tó fi lé lójú ọ̀nà tó fi pàdé ọba lójú ọ̀nà yusufu ọgbà ó sì sùúrù ọwọ́ ni kí ló rò pé yóò jẹ́ ẹ̀san ẹni tó fẹ́ saburú fún ìyàwó rẹ̀ ilá àwọn yóò sì àfi kọ́sẹ̀ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ni yóò jẹ́ ẹ̀san àwọn àdáàbò nàlẹ àbí kẹjẹyà kí ló pe sinami sùn aburú aburú nu sinna àdàbí yusuf ó ní wàá má ó ní ìrìn fún ẹ̀mí ara mi máa o inna nafsa la ammaratun bisu ẹ̀rí aburú su ayé àyè ní kọ́ máa wá ní ọpọlọ yàn tẹ́mi rẹ bá ti fẹ́ ṣe ipe aburú mo fẹ́ kálù yóò anabi yusuf ní wọlọ́ba tó sànú yàn ẹ̀mí yàn máa ń pààyàn láti ẹ̀sìn náà ọwọ́ àpè sìn náà ní su <laughs> aburú náà pè ní su àti àlù aburú náà pè bẹ́ẹ̀ fọ́ọ̀nù sẹ́jú márùn-ún téèyàn ó sì sórí ibú gbére ìgbádùn ṣẹ́jú kààbọ̀ téyàn ó sì sórí gbúgbére téyàn lè dọ́mọ náà tọ́wá kú sórí ẹ̀ aburú ni ìmọ̀ wọn lọ́wọ́ ti pè láburú yìí gbogbo apárápátá káàmà lọ lè sá fún náà ni alákọ̀ọ́kọ́ náà ni ìbínú ọlọ́run wọ́n ní ìbínú ọlọ́run sọ̀kalẹ̀ bí ìbínú ọlọ́run bá ti sọ̀kalẹ̀ àdúrà nígbàmọ́ ẹni tó lọ ń bínú sí sí sàdúrà tàbí ọgbà lọ́wọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àmọ́rọ̀ àrùn ẹ̀mí ọmọ ṣe ẹ̀mí rò balẹ̀ mọ́ ọmọ gbé fóònù káàkiri ọmọ gbé fóònù sani tí wọ́n bá ti gẹ́ẹ̀tì password ó tún change ẹ̀ èyí ńlásán ó ti tó fún ọ ní dààmú ipe kọ́ ọmọ wẹ̀ lọ́wọ́ kí fóònù rẹ̀ ọmọ dún kọ́ dẹ̀ máa gbọ́n léwẹ̀ ipe ha ọkọ mi máa gẹ́ẹ̀tì mi lẹ́nu ha ìyàwó mi máa ká mi lẹ́nu eléyìí ó ti tó fún ọ ní ìdààmú ayé kẹ́mìrì ọmọ balẹ̀ kọ́mọ pè ọ kọ́mọ sá lọ ilé kejì láti lọ lè rí sí ká máa pè ọ́ kí fóònù ọmọ ríǹgì káyàrí rẹ̀ ọmọ já sí ọkọ̀ mi bẹ́ẹ̀ kalẹ̀ ha ẹni ló ń pè yín fi ọkọ̀ obìnrin yóò fi nọ́mbà ọkùnrin ò fi ọkọ̀ ọkùnrin yóò fi ṣèfù nọ́mbà obìnrin gbogbo ẹ̀ pátápátá ọ̀hàn kedere sọ́lọ́hún wọ́n ní àrùn ẹ̀mí ọmọ lẹ́yìn náà àrùn ara hiv ló kéré jù nínú àwọn àrùn tọ́lọ̀ fi ń so nísìnà sẹ́rí ṣìnà gangan fún rárá rẹ̀ àrùn ni kátó wá pé àrùn mi tó tún wá kú lára ẹni tó ń bá ṣe zina anábì lamtadhar alifa iṣẹ́tún fi kọ́ anábì ní ṣìnà òní gbajúmọ̀ láwùjọ hátà yóò lè nóbi ha tó fi wá di pé kọ́dà àwọn òṣè mọ́ láburú mọ́ kálukọ́ ọmọ fọ́ kọ́ obìnrin lọ́rùn ní síríìtì ni yọmọ gbé tiẹ̀ wọlé yọmọ gbé jáde kálukọ́ ọmọ wọlé aṣẹ́wó yọmọ jáde wọn kà á sí aburú mọ́ kọ́dà àwọn ọ̀bẹ̀rù anábìrin tó bá ti ṣẹlẹ̀ sáwùjọ kan ilẹ̀ àfàṣà àfihìm tọ̀hún àfikọ́lọ́ ọba aláàkọ́ sọ àjàkálẹ̀ àrùn lé wọn lérí wọ́lẹ̀ àwùjá àti ebi alẹ́tì lámùtà kọ̀mọ́dọ̀ fi àṣìláàfihìm irú àwọn àrùn tí wọn ò gbọ́rí nínú ọ̀ràn bàbá wọn àti irú àwọn ibi tí ọ̀pá wọn rí lásìkò àwọn bàbá bàbá wọn wọn mọ experience ẹ̀ ah òfò tí ń so nísìnyí ṣe kékeré owó kòwó lẹ̀ owó wìrìwìrì owó tẹ́ kó fi tọ́jú àti bàbá rẹ̀ àlèrè ọgbọ̀ owó tábà yìí ọgbà tán ojú rọ̀ wálẹ̀ pé ha òfó ti dé owó yẹn ti lọ wọ́n tó máa lọ lè ṣàgùn lọ́tọ̀ o sọ̀rọ̀ pé èṣù lọ́wà ìfù lọ́wà nídìí ìṣìnà wọ́n tó máa lọ lè bí àdìjànú sẹ́ pé kọ́mù kọ̀ǹtúrò ọkùnrin wọ́n wà lè fi ran abẹ́sọ̀gùn àwọn obìnrin aṣẹ́wó àwọn àwọn obìnrin àti máa wọ́n da gbogbo àwọn gàrí tẹ́lá wọn sí wọ́n kó pọ̀ wọ́n ní kó lè gbé fún bàbá tí yín alálẹ̀ òun jẹun àbí mu títa ń mu ọtí náà lọ́wọ́ mu ní ọwọ́ nìyẹn ó ti wọ páńpẹ́ àkáábá nìyẹn ó ti wọ ọbẹ̀ nìyẹn ó ti wọ ọnu sẹ́ẹ̀lì nìyẹn wọ́n máa gbowó lọ́wọ́ ẹ̀ kọ́lá ń gbà mí ga wọ́n sọ fún pé àwọn ọ̀ráyè àmọ́ owó ni kọ́kọ́ sẹ́ǹdì náà yọ̀dẹ̀ lọ́dọ̀ lọ́ba fi ó lè sẹ́ǹdì owó ìwìrì ó ti jáde ló ìyàwó tó dálẹ̀ nulẹ̀ ìyàwó tí ń gbọ́rọ̀ ìyàwó tí ń tọ́jú ẹ̀ ìyàwó tí ń faralẹ̀ fún ni tẹ̀lé aṣẹ́wó ọlọ́run gbógun tí ó gbádùn ìyá táyẹ̀ ti ṣe kí ni táyẹ̀ ti bàjẹ́ pé mi ò fi ìyàwó tó dálẹ̀ nulẹ̀ yọmọ tẹ̀lé àlè torí hàn gangan káàkiri nígbà tí ó ti ṣe ṣìnà ọwọ́ agbábẹ̀ já sínú agboolé àwọn àlìjànú àwọn wa mú mọ́lẹ̀ aburú ṣìnà ọ̀pọ̀ gan o wọ́n ní nínú àwọn aburú ẹ̀ òun náà ni pé pọ́tẹ́lù nọ́ọ̀sì ni máa ń fa akéèyàn máa pẹ̀ mí àìmọye àwọn ọmọ tí wọ́n ti jù sínú gọ́tà látara ṣìnà wọ́n ti bá gọ́tà lọ àìmọye àwọn ọmọ tí wọ́n ti pa sínú oyún tó wáyé lókù àìmọye pípa ká máa para ẹni láàrin àlè méjèèjì àlè ọ̀pá ọkọ̀ ńgbà mí ńgbà mí ọkọ̀ palẹ̀ wọ́n ní ká pa ẹni tí máa ṣe sìn náà ẹwà lọ́pọ̀ jù sọ́wápọ̀ àdámọ́ ọkọ̀ gan bọ́ bá rí àlè yọ́pa ni tí ọba rí ipa wà fẹjọ́ ẹ̀yìn Miami, mi wọ́n ní family man túká bíyàwó rẹ̀ bá ti ká ọ oníyìmá oníyìmá lọ́lẹ́ mú dání bọ́kọ̀ rẹ̀ bá ti ká ọ oyé oníyìmá èyí tó wá tún súnmọ́ ní pé ọ̀dọ̀ mọ́lẹ̀ ọmọ wa rárẹ̀ ó kú nílé ọlá nílé ọlá ọmọ alóòlì jìyà látara sínà wọ́n ní sínà máa ń fa òsì ní máa ń fa òsì tẹ́yìn ó lé lé lé tí ò ní bá ó tó fi dáa fún báyìí ọlọ́wọ́n sì tún dáa padà sẹ́yìn wọ́n ní sìnà ìmọ̀ ń fa kí ọmọ ọmọ mí sìnmọ́ra wọn lágbájá ń bá sùn eléyìí náà ń bá sùn ọwọ́ alóyún ta ló lóyún ọlọ́kan ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí arábìnrin rẹ̀ ní bá arákùnrin yẹn ó lóun lọ́lọ́mọ tòun ní òun kóun lọ́mọ ọwọ́ lòlẹ́ bẹ́ẹ̀ nìkejì tòun gba oyún ọwọ́ abímọ wọn kó ma lọ́wọ́ àwọn afá alálàáfá wà ń bẹ̀ wọn kó ma lọ́wọ́ àwọn alálàáfá wà ń nínú àwọn bọ́ìsì tó wà ládùúgbò ọwọ́ lọ́bí ìkómọ yẹn ọwọ́ rí ọmọ yẹn tó dání ọ dị ma bọ̀bọ̀ tí olóhùn ọgbọ́mọ ọ rí ó ha fọtụ ọ̀rẹ́ gangan gelegele ọ na lélẹ̀ ọwọ́ sọ fún ọrẹ wípé mata rẹ ọmọ yẹn ọmọ rẹ ni o ọdọ bàjẹ́ lóun náà bá nígbà tó fẹ́ náwó fáwọn alálàáfà òun ń fojú ọba yẹn ni ha ọmọ àlè náà ni ẹ̀ mọ́tọ́ wá ṣe ọyẹ́ ọwájú kò lójú agbo nígbà tí wọ́n wá di pé wọ́n ń bẹ́ tò lọ́wọ́ fẹ́ parí ètò ọwá ni kí wọ́n gbọ́mọ wá wípé òun fẹ́ kí arábìnrin tí wọ́n bá ṣe sìnà òun náà mẹ́mbẹ̀ tí ń wò bí wọ́n ti gbọ́mọ fún lọ́ba gbé ọ̀kadà lọ́ba sálọ lọ́ba sálọ wọ́n wá sí ìtìjú fún bàbá ìyá ọlọ́mọ ìtìjú fún ìyá akíní ìyá ìyàwó ìtìjú fún bàbá ọkọ ìtìjú fún ìyá ọkọ ìtìjú fún gbogbo àwọn àdúgbò ẹ̀ sinaburu gan jama kọ́lá mọ́sà sọ wá ń bẹ̀ nínú àwọn tí máa ń ṣẹlẹ̀ wọn náà ni pé èèyàn máa gbàgbé gbogbo ntọ́kọ́ èèyàn máa gbàgbé ọpọlọ rẹ̀ ò ní ṣiṣẹ́ dáadáa ó máa gbàgbé ọba tí ń gbọ́ ó máa gbàgbé ọlọ́run gba ìmọ̀ lára pé ìbá tí ń ṣe sìnà lẹ́yìn náà ó máa gbàgbé gbogbo yìí tó ti mà kàràtù náà ó dè yẹ láàrin àwọn èèyàn ọmọ rìn pẹ̀lú tìjú pélágbáyà yẹ sọ́ra fún kèrè yàwó lójú o kò o tó fẹ́ wọ̀ tí ó wà fi tẹ̀ mọ́ kò sí mọ́tò tó fẹ́ gùn tó wà gbàyè pẹ̀lú ẹ̀ gbígbé bí sí lọ yẹ ìkànnì o ìyàwó yàwó ni màá bá láṣepọ̀ o bárábìnrin sí lọ yẹ ọkàn jẹ́ ní eré ni o bó ṣe wà yẹ ìdọ̀tí ni o ọlọ́wọ́n bọ̀sọ̀ yìí kú lọ́rùn rẹ̀ lẹ́yìn náà ẹni tó bá ti kúndùn sínú wọn ní ìyàwó kan ò ní tó méjì ò ní to. mẹ́ta ò ní mẹ́rin ò ní kò ní kò ní kò ní sinmi àfi tọ́ba sàṣẹ̀ṣẹ̀ náà yìí ọlọ́run níjọ́ gba títú pẹ̀lú ìyàwó kan ìyàwó méjì mẹ́ta ó bá fẹ́ mẹ́rin kò ní gba títú pẹ̀lú ẹ̀ torí àwọn obìnrin pọ̀ ọlọ́run sì da àwọn léṣe ẹ̀mí ẹ̀ náà ni pé ah, àwọn tó tó wà ń ta yìí kọjú àwọn tó wà ń lé o títí tó fi wà lọ́lẹ̀ wọ inú ìbínú ọlọ́run ọba wa lẹ́yìn náà ọlọ́run ní fèsì kò ń gẹ́ Adamu Taofik gbogbo ibi táwọn ẹgbẹ́ rẹ ti ń gba rẹ ìyá wọn láyé àti sọ́lẹ̀ kan tí o bá ti lọ́kọ tí o ti níyàwó tọ́jú pé ọ̀dọ́ ni wọ́n wọ́n nà wọ́n lẹ́gbẹ̀ ọgọ́rùn-ún èyí tọ́jọ́ ọkùnrin yẹn wọ́n lè lọ Kánò àbí Kaduna Àbújá ọ̀nà tó jìn yọ padà wá lẹ́yìn ọdún kan sádùgbò tó ti ṣe sìnà yẹn ọlọ́wọ́n ọba alá ọ̀sán Kùránì ó ní azani yàtọ̀ wazani oníṣìnà lóbìnrin àti lọ́kùnrin tọ́jú ọ̀dọ́ fájìlì dùkú làwáhìdì mẹ́nàmá wala ta'khudhukum bihima ra'fatun fi dinillah ẹ má wà ánú ṣe wọ́n o in kuntum tu'minuna billahi wal yawmil akhir tẹ bá mọ̀ pé gbà lágbọ́ ẹ ti gbà pé jọ́lì kìámà ń bọ̀ ọlọ́run sọ̀rọ̀ yẹn ọ sọ di jọ́lì kìámà pé tẹ bá mọ̀ pé jọ́lì kìámà wà o <laughs> ẹnà wọn lẹ́gbà kán lè bá túwọ́ káwọn míì kán bá lè bá wọn ṣe mọ́ wal yashhad adabahuma ta'ifatun minal mu'minin ẹ sì má nà wọn kọ̀rọ̀ ẹ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbàgbọ́ òdodo náà kí wọ́n witness ẹ̀ kán wà ń bẹ̀ sọ́tún nọ́ọ̀rù ayẹlẹ́ kejì tọ́ba jẹ́ ní tó ti níyàwó ti lọ́kọ àbó ti níyàwó rí ó ti lọ́kọ rí wọ́n ní ààrẹ ìmọ̀lẹ̀ eléyìí wà nínú hadith ti anabi wa muhammad sallallahu alaihi wa sallam ó di kúnjọ́ kan arákùnrin kan wá bá anabi ó ní anabi ó ní arákùnrin ọ̀rẹ́ mi tí mo mú wá yìí ọmọ mi ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ó wá bá ìyàwó rẹ̀ sùn ọba aláṣepọ̀ kí láwa ṣe anabi ní wàhálà bùníkà jẹ́lídùmíà ọmọ rẹ̀ kò tí ì mari ọ̀dà yóò jẹ gbọgọrùn wọ́tẹ̀ gíríbù okutu ya unais anabi unais wa lọ lè bá ìyàwó arákùnrin tó wà ńlẹ̀ yìí tóun ti mari àbí ìlàmùrà àti ìlọ lè bá ìyàwó arákùnrin yìí àádá fàyín àìtárọ̀fàt tó bá sọ pé lóòótọ́ lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fàdíjúmọ̀ ha ẹgbẹ́lẹ̀kẹ̀rì mọ́lẹ̀kẹ̀lẹ̀ lóko ìdájọ́ pípa òun náà ni abilékọ lọ́kùnrin lóbìnrin tí bá ń ṣe sìnà fàyín àìtárọ̀fàt tó bá sọ pé bẹ́ẹ̀ ni wọ́n tó bá níbẹ̀ kọ́ wọ́n fi ilẹ̀ fọlọ́n tó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní kálẹ̀ lóko yìí àárí àwọn mẹ́rin àbá báyìí táàrí pé ń bára wọn lásìkò báyìí kó tó di pé àwà dáṣẹ́rí àfò bọ́yọ̀dọ̀ ni àbíyí tó ti má rí èèyàn mẹ́rin ní orí ó ní èèyàn ṣẹlẹ̀ lásìkò ànábì àtàwọn sàábà dàárọ̀ yìí kò ti ṣẹlẹ̀ àwọn tí ànábì ilẹ̀ lóko gàmídíyà obìnrin ni ànábì nìkanlẹ̀ lóko maïs ànábì nìkanlẹ̀ lóko ọkùnrin nìyẹn àwọn èèyàn ìtìrọ́ọ̀fù ni wọ́n wá ṣe wọ́n wá jẹ́wọ́ ni látara pé wọ́n fẹ́ jìyà tọrun tọ̀hírì ni ya Rasulullah wọ́n ní òjíṣẹ́ ọlọ́mọsá fọ̀wámọ̀ arábìnrin yóò ní fọ̀ mímọ̀ anábì ní o ti lóyún lọ́lẹ̀ bímọ ó tún bímọ tán ó tún wá anábì lọ́lẹ̀ tọ́ ọmọ anábì ò fẹ́ kọ́ wá mọ́ kó lè túbọ̀ láàrin wọn tọ́lọ́wọ́ ó tún gbọ́mọ wá ó jẹ́ búrẹ́dì lé lọ́wọ́ wípé ó lè dájẹ́ ọ̀hún rẹ̀ àní tọ̀hírì ni fọ̀ mímọ̀ ti máa lọ́rùn anábì ní ìgbà tó ti wá sọ pé òun sáfẹ́ gba sẹ̀ríà tọ̀ ọya ilé ìgbẹ́lẹ̀ ẹ̀rí malẹ̀ wọ́n rí malẹ̀ wọ́n lẹ̀ lóko ọ̀kan nínú àwọn sábà ẹ̀jẹ̀ rẹ̀ tasílá díẹ̀ wọ́n lọ ọmọ nù jàlíbáàbù ẹ̀ náà ni ó wọ́n lọ́jà àlùbáàbù ma wọ́n máa lẹ̀ títí tí ó fi kú wọ́n gbẹ́lẹ̀ wọ́n rí má bẹ́ẹ̀ ọwọ́ ní ẹ̀jẹ̀ ẹlẹ́sẹ̀ lọ́ta sóhun la ànábì ní ẹ̀jẹ̀ ẹlẹ́sẹ̀ eléyìí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ma àforíjì tí wọ́n ṣe fún sí wọ́n pin lérí seventy sàhábà ń bí yóò tún sẹ́kù máa ń sèré lébà ànábì olóhùn sísìn ànábì ní sọ mutí olóhùn mutí ànábì ní àbó kìsì olóhùn kìsì àbó ẹ̀ǹsẹ̀dẹ̀gbá olóhùn ṣẹdẹ̀gbá olóhùn ṣe ànábì ní ẹgbọ́n ẹnu ẹ̀ sẹ́dẹ̀gbá ọmọdé sọ olóhùn mọ́tò ń sọ òun ṣe òun fẹ́ máa anábì ní ọyá ẹmọ́ rẹ̀ yín ẹ̀lẹ́ ilẹ̀ lóko níbòdé ìjọ kejì ọyé àwọn nǹkan wá ń sọ̀rọ̀ pé máyèsì bá bu rẹ̀ láti rí ọkàn parẹ́ anábì ìdálẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ ẹni títí ń lúwẹ̀ nínú àbàtàlì jẹ́ nàbáyì àmọ́ tí ẹnì kankan bá ti mú ọ tí wa náà sì jẹ́wọ́ nílé ẹjọ́ túbá láàrin wa tọ̀lọ̀ tó bá ti túbá tó débẹ̀ mọ́ ọlọ́run ṣàforíjì fún ọ ayé àti fi kanlẹ̀ ọlọ́run bá ní wàlá yazinun wàmọ́ yẹ fún alẹ́ yẹ́lẹ̀kọ́ àzáàmà ẹni bá ti ṣe yóò di ìyàwó yòdọ́ afúláhùn àzáàbò yà ọmọ kìyàmà ìyá àtàlẹ̀ kìyàmà yẹn wá dúró dè wọn wọ́n yà kùdù fi hìmọ̀ hánà wọ́n pè ń bẹ̀ gbére ọwọ́ ní ilà mọ̀ntàbà ọlọ́ni àwọn ẹni tó bá túbá tó lọ́wọ́ ò sèmá wà á mọ̀nà wà á mìlẹ̀ àmàlà sọ́lẹ́hà tó wá ń rí tó gbàgbọ́ tí ò ṣe sinamá ọlọ́ni á sì pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ á pa rẹ̀ wà á mọ̀nà wà á mìlẹ̀ àmàlà sọ́lẹ́hà fàwúlà ìkàyọ́ ọlọ́wọ́n ní gbogbo yìí tó ti ṣiṣẹ́ yìí á parẹ́ fún tábà wá parẹ́ fún yóò wá ku black báyìí tí ò ní sinmi kankan bẹ̀ ọlọ́wọ́n wá ní àwa kọ̀ṣẹ́ rẹ̀ síbẹ̀ fún iṣẹ́ rẹ̀ tí ò ṣe nítorí ó le láti repent ọlọ́wọ́n bá láti promise pé wọ́n parẹ́ owó tó wá fi àwọn dáadáa tó ṣe wọ́n kọ sínú fáìlì ẹ̀ ọ̀sẹ̀ wá wà lìjánná ọlọ́run ọ̀kan aláwọ̀ gafúrà rahima aláforíjì ni ọlọ́run bá wa abẹ́lọ́ nínú àánú rẹ̀ gbogbo ata ti ṣe rí kọ́lọ́mọ́sá yọ̀ǹda wa kọ́lọ́mọ́sá fèrèjì wa gbogbo ata ṣe rí kọ́lọ́mọ́jà débẹ̀ abẹ́lọ́ nínú àánú rẹ̀ gbogbo ata ṣe lọ́wọ́ yìí náà ọlọ́mọ́sá jẹ́ túbá subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر